òṣèlú nàìjíríà olórí nàìjíríà ìdíje franco ayé ìlú wàlá. ogójì ọdún kọjá sẹ́yìn. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀. nàìjíríà. bá fresh fm làwọn kọ́. one oh five point nine fm làwọn kọ́. mo ló ta sọ́sẹ̀ máa yin awakọ̀ lóríṣiríṣi. awakọ̀ entertainment náà gbẹ̀yìn ní ẹ̀ẹ́dì sẹ́. awakọ̀ wọ̀nà five point nine fm bọ̀dá. awakọ̀ ẹ̀pọ̀ ní kẹfílẹ̀ sí i. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn wa ń ṣó. ẹ kú tó ti dòde lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o. ẹ dákun ẹ àgbáyé lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. wọ́n ní dídé dídé là á ta kòtó tọmọdé bá ta kòtó àní ó dé bá gbà ta òkòtó àní kó dé àkókò tẹ́ ẹ ti ń retí wa òun náà tún la tún dé yìí o ẹ rí i pé kò yẹ mo lè jẹ́ pé àwa ń ṣènáwó a ṣènáwó títí mójúmọ́ òní ni mm. ẹ rí ẹ bá gbà bá a bá ṣe tó ni o ẹ rí ohun mi hun ọ̀rá ń ṣe tẹ́lẹ́sẹ́ ẹ rí e báyọ̀ ń tiẹ̀ ó sì kọrin sí rẹ̀ léṣe ọkọrin mm. sí rẹ̀ léṣe ni òfin jẹ́ kọ́ wá ní ìsìn báyìí àdúpẹ́ ọ wá fi obìnrin ó fi ránṣẹ́ sí à lórí ètò báyìí orin náà lọ́kọ̀kọ̀kọ̀kọ̀ tọkọ lákọ̀gbàgbé mm. tí ọ̀fàdúrà ránṣẹ́ sí àwọn tíìmù rẹ̀ wọ́n fi náwó lánàá dojú bolẹ̀ eh. mẹ́rin sẹ́yọ kan eh. ah, sọ́rí o bí wọ́n bá sì dé nítorí ní à ah, ń gbọ́ òun ti kúrò níbẹ̀ tipẹ́tipẹ́ eh, òun. òun ìṣẹ́gbẹ́ wọn mọ́ Liverpool four Chelsea one. <laughs> Oh wọ́n mọ̀ fi mọ́ra náà ni. kí a máa mọ mi sí. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o a sì dúpẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀yin èèyàn tí ẹ bá wa ṣe àjọ̀dún. àdúpẹ́ o ọjọ́ bíi ọ̀gá wa olùdásílẹ̀ iléeṣẹ́ Fresh FM Nigeria àmọ̀tẹ́kùn ni ìròyìn tí ń kọ́ kí ní àárọ̀ yìí níbi tí wọ́n ti dá pẹpẹrẹ ní ìpínlẹ̀ Èkìtì o àmọ̀tẹ́kùn ṣe bẹ́ẹ̀bẹ́ ọlọ́run kó ṣàánú ni o àmúròyìn bọ̀ lórí ti tọlọ́gà lálẹ́ àná ni àìsùn pọ̀ bá a bá ní ká fi àìsùn dín tá à ń ṣe ìròyìn ìbàdí ìròyìn lọ́wọ́ àmọ́ ìkan ò gbọ́dọ̀ gún ìkan a máa tẹ̀síwájú lórí <coughs> láìpẹ́ láì jìnnà kí ni a ní àmọ̀tẹ́kùn ṣe nínú ìwé ìròyìn báyìí ní ti ìpínlẹ̀ ti Ondo wọ́n ní tó bí ní bá kanrin ìkan tẹ̀ fún kan ni o ìkan tẹ̀ fún kan ní ìpínlẹ̀ ti Èkìtì wọ́n ti dà síta wípé ìsọwọ́jì èèyàn gbé níbẹ̀ wọn ò tiẹ̀ wá dá èèyàn mọ̀ mi ẹ bá ti di pé ẹ bá ti ń jí kábíyèsí gbé kọ́lọ́mọ́jì wọ́n gbé gómìnà gómìnà ni ọ̀yà ẹ bọ́ ta o ẹ bọ́ ta o ti ń dojú ẹ̀ hmm. ṣé bí wọ́n ní bí ìkòkò tí bá ń pa ọmọ wọn ti pè ní wọ́n ní fọ́ọ̀lù mọ́ hmm. níjọba ti ọmọ ọlọ́rọ̀ tó bá kì í mọ́lẹ̀ wọ́n ní ìmọ̀ wọ̀lú ìmọ̀sẹ̀sẹ̀ ń dé bọ̀ báyìí hmm. ok now ilé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n ti ké sí gómìnà CBN eh, lórí ti ibi tí ọrọ̀ ajé Nàìjíríà tó dúró dé Eh, náírà wa èyí tí ìyá jẹ náírà pọ̀ o mm. wọn ni èyí ti jẹ́ kí ló dé ẹ̀sìn ń wòran tí náírà ọmọ bàjẹ́ tán yányàn ni wọ́n pe eh, gómìnà central bank sí gbogbo ònú ìwé ìròyìn náà ni wọ́n kọ sí láàárọ̀ bẹ́ẹ̀ ni ń bẹ lójú ọ̀gbagadé ìwé ìròyìn the punch tó jáde fún tàárọ̀ òní lórí bí ilé ìgbìmọ̀ asòfin ti ṣe ránṣẹ́ sí ẹni tí ṣe ọ̀gá àgbà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà cbn wọ́n ní òun náà ló ti jẹ́ kí àwọn náà ó tètè ta mọ́ra o ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ yìí ti pàṣẹ fún gbogbo àwọn ilé ìfowópamọ́ gbogbo tí ń bẹ káàkiri orílẹ̀-èdè nàìjíríà pé gbogbo owó dọ́là tí bá ń bẹ lákàtà yín tó pọ̀ lápọ̀ yamùrá tí ń ṣàn dálẹ̀ tí ń bẹ nínú àwọn ilé ìfowópamọ́ yín wákàtí mẹ́rìnlélógún péré ńlá fún yín o ẹ lọ́ọ́ ta gbogbo ẹ̀ ẹ rí i dájú pé ẹ tà á tí ò kankan hmm. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀. ẹ jẹ́ wo ìròyìn míì báyìí wọ́n ní wọ́n sọ láti ọ̀dọ̀ àjọ EFCC. àjọ EFCC ni wọ́n ṣàlàyé báyìí wípé wọ́n ti tanná ìwádìí kan lọ sọ́dọ̀ ẹ̀ka ẹlẹ́sìn kan lórílẹ̀ Nàìjíríà tó jẹ́ pé àwọn gangan ni wọ́n ń gbé owó fún àwọn tí ó ń gbé sùnmọ̀mí tí ò jẹ́ kí nàìjíríà kó fi ojú lé oorun bákan náà báyìí wọ́n ní sọ pé bílíọ̀nù méje ìní tó tọpasẹ̀ rẹ̀ lọ sọ́dọ̀ ikọ̀ ẹlẹ́sìn míì ní orílẹ̀-èdè wa nàìjíríà á ti ṣèyí sí ní ìlọ ń wí o. lórí ọ̀rọ̀ ti àjọ EFCC tẹ̀ǹtẹ̀nà wádìí àwọn tí ń fi agbádá àti báàgì tí a fi ń kó owó orílẹ̀-èdè nàìjíríà sápò ara wọn wọn lájọ EFCC tó ti ń taná wádìí mínísítà tẹ́lẹ̀ rí síríkà lórí àwọn owó kan eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn ọkọ̀ òfurufú tí ó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní gbogbo ẹ̀ pátápátá òun náà ni wọ́n wádìí bí nǹkan bí ó ti ṣe rí lápá abẹ́hùn lórí àwọn ọmọ tí wọ́n wá jí gbé ní ìpínlẹ̀ Èkìtì àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ah. ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nípínlẹ̀ ọ̀hún wọ́n ní ẹni tó jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún sọ̀rọ̀ pé ha àánú abiyamọ mà ṣe òun o wọ́n ní abiyamọ kì í gbọ́ ẹkún ọmọ rẹ̀ kó mọ̀ ta ti wèrè ó ní ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí ń bẹ lákàtà àwọn ajínigbé nítorí pé báwọn ajínigbé ọ̀hún bí wọ́n ṣe jí àwọn ọmọ ọ̀hún gbé wọn ò ṣètọ́jú wọn o wọ́n ní lílù níbi ìbàrà ó ní àwọn ajínigbé ọ̀hún fi hmm. àwọn akẹ́kọ̀ọ́ tí ń bẹ lákàtà wọn ṣe hmm. ó ní àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ tó kù nípínlẹ̀ èkìtì ni àwọn náà bá ń dúnkokò pé ó dáa bó bá jẹ́ wípé agbára tiyín tó jẹ́ ti ìjọba tó jẹ́ tòfin tí ò bá lè rántí ń bẹ́ńlẹ̀ mọ́ ẹ wá jẹ́ àpè àwọn baba ńlá wa ká gbá wọn òòṣà dìde ká ta wọ́n ń dín kán kí wọ́n ó kọjú oró sáwọn tí wọ́n jẹ́ àjínigbé tí wọ́n ń domi àlàáfíà orílẹ̀-èdè wa nàìjíríà láàmú. Hmm. irú ìròyìn tó kan ìròyìn hmm. tó dorí àgbà kodò ni ọ hmm. ìkànnù àwọn bàbá àwọn ọmọ tí wọ́n jí gbé tí wọ́n tún gbéyàwó tiẹ̀ náà onígbà tí ajínigbé ti ń bọ̀ òun sọ̀rọ̀ òun gbọ́ tọmọ òun ké tí ń ké òun arò níbi tí ó ní wọ́n ń lù ú tóun sì ń gbọ́ òun sunkún tó ọlọ́run yóò bá ní lọ́wọ́ sọ̀rọ̀ nàìjíríà kò ní í dá wa dá. ok gẹ́gẹ́ bí àwọn òròyìn míì tẹ́tùn láǹfààní láti gbọ́ ìkànnì níbi tí wọ́n ti sọ wípé Tinubu mọ̀ ti gbìyànjú pẹ̀lú gbogbo wàhálà èyí tí sì ń dojúkọ wá lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ka iléeṣẹ́ ìròyìn kan ni ló sọ̀rọ̀ yìí jáde wípé adìẹ Tinubu ń làágùn ìyẹn ni ò tí ì jẹ́ ká mọ̀ ọ́ ó dá lórí ọ̀rọ̀ ètò ààbò ibẹ̀ lèmi ṣì wà lójú ọ̀gbagadẹ ìwé ìròyìn Vanguard tó jáde fún tàárọ̀ ní wọ́n láwọn bàǹdìbàǹdì bandit èyí tó ti jí àwọn ọmọ ìyá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ obìnrin kan gbé nílùú Àbújá mílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà òní wọ́n sì ń béèrè gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ wọn o àwọn gómìnà gómìnà tẹ́ ń bẹ lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní àwọn wọ́gilé o àwọn ò lè jókòó máa sọ̀rọ̀ yépọ̀ ṣe ìdúnadúrà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí kàkà bẹ́ẹ̀ àwọn ya wá ọ̀nà míì san. níbi tí ìbúgbàmù tó ti wáyé ó ní à èmi kọ́ mo nílé o kódà èmi ò sì yálégbé nínú ilé tẹ̀ ń wí yìí àtàwọn nǹkan tó búgbàmù níbẹ̀ kan kàmí o etí Sewani Yusuf ọmọ orílẹ̀-èdè Mali ti tún wíre. kódà iná ọmọ rárá ṣọṣẹ́ nílé ìjọsìn ńlá kan ilé ìjọsìn House of David ti ń bẹ ní ìpínlẹ̀ Èkó kódà ó jóná gúgú àánú àánú owó ṣèyàn lásìkò tá a wà yìí ajé ògúngúnúsọ ó ṣe bẹ́ẹ̀ ó sì fi ara gba ọgbẹ́ lánàá òde yìí ní ilé ìjọsìn ọ̀hún bẹ́ẹ̀yàn bá ń wo àwòrán tí ń bẹ lójú ọ̀gbagadé ìwé ìròyìn the punch èyàn ò rí bí ilé ìjọsìn ọ̀hún bí ó ti ṣe jóná. àwọn tí wọ́n wà ní ẹ̀ka ti ìgbòkègbodò ìpèsè epo lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ń pariwo wọ́n ní ìjínigbé àti àwọn ojú ọ̀nà wa tí kò dáa wọ́n ní ó ń dí iṣẹ́ àwọn lọ́wọ́ o lọ́nà tó sì pọ̀jù ni débi wípé àgàrà ti bẹ̀ sí dáwọn báyìí. Hmm nínú àwọn ìròyìn tí yóò gbẹnu tán tẹ́ ẹ mọ̀ gbọ́ lọ́sàn-án òní ó ní bí wọ́n ti ṣe sọ ọ́ di mímọ̀ pé ọmọ ọdún mẹ́rìnlá kan òun náà ni wọ́n ti fi tìpátìkù òkú jẹran sunkún sí lára rẹ̀ o wọn kàn tún wá fi tìpátìkù òkú jẹran sunkún sí lára rẹ̀ wọ́n tún fún láìsàn kògbóògùn HIV àmọ́ olubi ẹ̀dáhùn ọwọ́ ti tẹ̀ ẹ́ wọ́n sì ti gbé ìdájọ́ kalẹ̀ ẹ̀wọ̀n gbére òun náà ni ìdájọ́ tí wọ́n gbélé lórí. Ah. Hmm. ẹ̀wọ̀n gbére sósì ti tó báwọn ni torí àìsàn gbére ìní tí wọ́n fi sára ọmọ ọlọ́mọ yìí hmm. ọlọ́run kó ṣàánú ẹni ni o inú ìwé ìròyìn mo ti ń kà kan lánàá ìwé ìròyìn kan lẹ́kọ́ síbi ẹ̀yìn rẹ̀ tí wọ́n ní arákùnrin tó jẹ́ agbófinró kan wípé ó kí ọmọ ọdún mẹ́tàlá mọ́lẹ̀ hmm. ó fi tìpátìwúkò ó bá jọ ní àjọṣepọ̀ wọ́n wá mú un àgọ́ ọlọ́pàá náà wọ́n tán á mú lọ ah. wọ́n ní kí ni yọ̀ọ́ àmọ́ sọ fáwọn ẹ̀wẹ̀ yóò ṣe yọ̀ọ́ mọ̀ sọ pé ẹ̀sìpírìdì kọ́ ọ ni <laughs> wọ́n ní ọ̀rọ̀ ẹ̀sìpírìdì kọ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan o ọ̀kọ̀ọ̀kan mm. jẹ́jọ́ rẹ náà bí wọ́n bá jẹ́jọ́ ẹ̀ tán mọ̀ sọ ẹ̀sìpírìdì kọ́ rẹ lọ sínú ọgbà àtìmọ́lé ni mm. ẹja sẹ́nu ń dédé sí bíbá iná kó tó di pa wàá lọ sí ẹ̀ka àpolówó ọjà wọ́n ní ẹni abáṣelóore tí ọba dúpẹ́ bí ìgbà tí ọlọ́ṣà tọba kò ní lẹ́rù lọ ni àná hó hẹ́ ọ̀. Mm àná jọ mí lójú àná jọ wá lójú. gbogbo àwọn tí ò débẹ̀ tí ń wò lórí àti ayélujára gan mọ̀ pé. àwọn èèyàn ń wò ó àwọn èèyàn ń kọ ha ah. pé àwọn ọ̀bá mọ àwọn ọ̀bá sì lọ àwọn ọ̀bá wá o. ẹ wà lẹ́ẹ̀mí mm-hmm. lágbára ọdún tọmọtọmọ lẹ́ẹ̀wá tọba di lẹ́ẹ̀mí àtàwa náà ilẹ̀ bà níbẹ̀. ẹni tí í ṣe ọlọ́jọ́ òbí oní akínyìn o wọ́n ní ká kí n ká ṣe ládùúrà fún yín pé nǹkan ayọ̀ kò ní tán lọ́dẹ gbogbo iná pátápátá o gbogbo àwọn yẹn tí wọ́n kọrin bẹ̀ àwọn yẹn kọ kísà o. Hmm àwọn èèyàn kọ yé àwọn èèyàn sì jó kísà eruku láláwá sọ ìbá wa kí láwa fi bomú o ó ní báyẹn ti ń sí pèsè ni à ó dojú ẹ̀ bọ̀ báyìí díẹ̀ díẹ̀ ṣùgbọ́n bí ti wá òkò rí ẹ wò ó ọlọ́run ọba láàyè ara rẹ̀ kò lè mọ́ fi àyè ọpẹ́ sílẹ̀ fún yàn ẹ̀yẹ́ òbí nǹkan ṣe ń lọ nígboro ayé ẹ wò bí nǹkan ṣe ń fìdẹ̀ hmm. fún oníkálukú wa síbẹ̀síbẹ̀ àtúnwáàyè àwa tó èyí ò fi hàn wípé ó yẹ kí ọpẹ́ wa kó máa pọ̀ ju ìbéèrè ìwà tẹ ẹ wá lánàá ẹ wá dúpẹ́ fọlọ́run ọba mm. ẹ sì wá dúpẹ́ fún ọláyínká joel ayéfẹ́lẹ́ tí ń ṣe ọjọ́ òbí náà ni nǹkan ayọ̀ ní wọn lọ́dẹ yìí náà á rí nǹkan rí báyìí náà ṣe ẹ ṣe pọ̀. ajá balẹ̀. ajá balẹ̀. àrìnlọ́nà tó dára lọ́nà tó mobile vigil ìjẹ̀bú igbó twenty twenty four bẹ́ẹ̀ ni o iṣẹ́ òru alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa pastor doctor ea ojo jp tún bọ̀ wá sí the apostolic church nigeria old nepa road nine gbàrọ̀bà close ìjẹ̀bú igbó district center àgọ́ ìwòye area lọ́jọ́ friday second february ọdún twenty twenty four yìí ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ bákan náà faith clinic láago mẹ́wàá alẹ́ kó tó di wípé ìṣọ́ òru máa tẹ̀lé láago mọ́kànlá alẹ́ títí di àfẹ̀mọ́jú ọjọ́ kejì ìṣọ́ òru yìí bó ti wà fáwọn bẹ́ẹ̀ náà ló wà fáwọn obìnrin o àwọn tí ọlọ́run máa lò ni pastor dr ea ojo jp general coordinator pastor israel ọlábànjí jẹ́miṣẹ́niyàn àgọ́ ìwòye area superintendent olùgbàlejò ni pastor dr francis aremu adeleye jp ìjẹ̀bú igbó district apostle pastor dr lo ọládélé lọ́nà territorial administrative secretary pastor dr sgo uye jp vice president the apostolic church nigeria and lọ́nà territorial chairman friday two february ọdún twenty twenty four yìí gangan ni o máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú ẹni ìyanu kan lọ́dún yìí yìí lórúkọ Jésù ọlá lorúkọ mi ṣùgbọ́n láti ìgbà tí mo ti já àwọn ọ̀rẹ́ mi sí pé wọ́n lè ra dẹ́ta gígábáìtì kan lówó tó kéré jọjọ bíi igba náírà ìyún two hundred naira lórí DanCity òun ni wọ́n ti ń pè mí ní Mr. Jawon sí mo tún wáá jẹ́ kó yé wọn pé kì í ṣe dẹ́tà olówó pọ́kú nìkan ni wọ́n lè ríra lórí DanCity o ìbá ṣe pé ẹ fẹ́ sanwó lórí ayélujára ó jẹ́ owó iná owó ìyọ̀ǹda amóhùnmáwòrán bíi ti DSTV GoTV StarTime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kẹ́ ẹ fẹ́ sanwó káàdì ìdánwò bíi ti NECO WAEC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú kan lórí DanCity ní gbogbo ẹ̀ pé sí ẹ wo ọ̀rẹ́ mi lẹ́yìn kẹ́yìn náà jèrè ẹ jẹ́ kí n já yín sí ẹ lọ sí www.dancity.ng.com láti jẹ àwọn àǹfààní ńlá yìí bẹ́ẹ̀ bá sì tẹ dancity ìyún d-a-n-c-i-t-y sórí google ọwọ́ kan ni yóò gbé wá fún yín ẹ sì lè download android app dancity lórí google play store lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jẹ ìfà data lówó pọ́ọ́kú ẹ má wulẹ̀ kí mi pé mo ṣe àìdúpẹ́ ara ẹni dancity lo data bó ṣe wù ẹ́. hallelujah ìjọ christ power evangelical crusade international wọ́n fi tìfẹ́tìfẹ́ pè gbogbo ènìyàn sí ìpàdé ẹlẹ́ẹ̀kan lóṣù ní àṣálẹ́ agbára power night eléyìí tí ó wáyé ní ọjọ́ kejì oṣù kejì ọdún 2024 tá a wà nù rẹ̀ yìí ni o ní aago mẹ́wàá àṣálẹ́ títí di àfẹ̀mọ́júmọ́ ní olúùlú ìjọ wa kìlómítà 6 christ power bus stop new ibadan ife expressway ẹni tí ọlọ́run yóò máa lò ní wòlíì àti ajínrere ezekiel kébìyìmá àti ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí máa bọ̀ jésù àfọ àjàgàndódìọ́ jésù lolúwa cpec media partners ìbàdàn lolùkéde. agbára agbára agbára tó jáde. alálàrí ọwọ́ ọmọ ló kú sí alálàrí lọ ọ̀run ìdẹ̀ra ata ò jẹ́ kí n gbádùn gbẹ̀gìrì kòkòrò sì jẹ́ kí n gbádùn òbí tó gbó kákáká alájà sílífàtú àlàrí sotiya tán nìyẹn àlàrí abiyamọ tòótọ́ ó tó di lálùjẹ́nù nídẹ̀ra kàtó torira sílífàtú àlàrí ta bíní ìdílé mùsùlùmí ó gbé ayé ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ó sì tún dágbére fáyé gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ẹ gbọ́ kí ló tún kù ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. àlàrí ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ abisudoko kẹrìnlá bí ayẹyẹ ètò òsìnkú ó ṣe lọ rèé o ní ọjọ́ kìíní alamisi oṣù kejì ní international conference center second gate ui ìbàdàn alájà chief mrs aminatu aramide ààrẹ àgọ́ ìyálóde gbogbo lẹ́bàdàn ló ń kéde lórúkọ gbogbo ẹ̀ bí. ìbẹ̀rẹ̀ ọ̀tún ọlọ́run jọ tọ̀ mí wá o. shaking the unshakable ogun wo ló dúró bí òkúta àdènà tó ní la ò ní lọ káà let's shake the unshakable ní CAC orí òkè ìkòyí tó ń bẹ lérò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun nínú ìpàdé agbára ìbẹ̀rẹ̀ ọ̀tun power of new beginning ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún ní CAC orí òkè ìkòyí níbi tí ẹ̀mí àwọn wòlíì ti máa ń sọ̀kalẹ̀ tí máa jẹ̀mú ìpè babalọ́lá ó ti máa fún wa níbẹ̀rẹ̀ ọ̀tun shaking the unshakable bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kínní sí ọjọ́ friday ọjọ́ kejì oṣù kejì ọdún twenty twenty four shaking the unshakable eléyìí kì í ṣèpàdé lásán májẹ̀mú olúwa lórí òkè ìgbani CAC orí òkè ìkòyí kò sógun tó bọ̀ dénú ìpàdé yìí tí ò ní pòórá gbéra lọ́gán níbi tí olúwa ó ti máa lo evangelist ojuade prophet sunday ayẹni baba gíga prophet akínọlá fàṣàwẹ̀ pastor elisha olùsànyà alálàdé òkè ọ̀ṣun dcc superintendent prophet ezekiah olúbóyè ọládèjì cac general evangelist nigeria and overseas pastor eso ọládélé president cac nigeria and overseas a ó gba ìkọlọ kúrò lọ́wọ́ àwọn alágbára a ó gba òǹdè kúrò lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù shaking the unshakable ìwọlẹ̀ rí kan ṣó fẹ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ tó tó gbangba sùn lọ́yẹ Royal Sky Media Academy lójútùú tó tọ́ tó yẹ kó o tọ̀ láti jèrè àfojúsùn rẹ ibẹ̀ ni wọ́n ti là ọ́ ní tinútòde ìlànà tá a tọ̀ tá a fi mókè tá a sì fi dọ̀jìnì nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn àǹfààní tó jẹ nìwọ̀nyí tó o bá darapọ̀ mọ́ Royal Sky Media Academy nílòrin iṣẹ́ ìgbàlódé pẹ̀lú àwọn àgbà ọ̀jẹ̀ tí ó mọ wà pẹ̀lú rẹ lóòrèkóòrè ìwọ náà sì lè máa kọ̀ròyìn kàròyìn ṣàgbékalẹ̀ ètò àti bá a ṣe ṣàmójútó rédíò bàb bá di pèdèpèdè bó o la ṣe sọ de wo tí òfin ni dẹjọ́ lásán kó o sì tó ṣe tán ló ti máa ṣe wò fúnra rẹ̀ nínú kunu royal sky media academy ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọn náà lè jálábà pín nínú àǹfààní tí royal sky media academy ṣàgbékalẹ̀ rẹ̀ kà sí wa lọ́fíìsì eob tó wà ládojúkọ ak filling station niger west challenge ìbàdàn pé zero eight zero three two two four one nine two six royal sky media academy yóò sọ ọ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sáàdì yá ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé o ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀ pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn lájọ máa kọ́ wọ́n rìn beginning from twenty to thirty eight March twenty It is a great opportunity for you to visit this site site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọ sílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flat. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out ẹni bá láyà twenty twenty four gbẹ́kẹ̀lé olúwa torí pé. èmo ní gbàgbọ́ o àlàáfíà ni o. lọ́dọọdún lèyí máa ń wáyé pẹ̀lú ìtọ́nu olúwa àti májẹ̀mú ẹ̀ láti sàmì fọwọ́tọ̀ ìyanu ayọ̀ rẹ̀ sáyé gbogbo olùkópa gẹ́gẹ́ bí ìlérí ẹ̀ tó ṣe bí ti múṣẹ lọ́dọọdún fọwọ́ kan ni yí ayé ọ̀pọ̀ ènìyàn tí ò nírètí padà sí rere tọ́pọ̀ ti bẹ́ẹ̀ fòfáyọ̀ nígbà ìyanu ojúkorojú bá ń ṣe gbẹ́kẹ̀lé olúwa trust in God làkòrí ìpàdé àdúrà ní bálàyà àtọ́dún èyí bíríbírí àwẹ̀ o àdúrà lágbàyípo ọlọ́jọ́ mẹ́ta ni ìbẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹjọ títí mọ́jú Wednesday ọjọ́ kẹwàá oṣù kẹ́ni ọdún twenty twenty four níbi tí ìránṣẹ́ ọlọ́run alààyè àjíhìnrere àgbàjọ àpọ́sítẹ́lì ti kristi wòlíì ẹ̀sẹ̀káyọ̀ olúbòyè ọládèjì á máa ṣáájú wa nínú àdúrà ọ̀hún bẹ́ẹ̀ làwọn olórin ẹ̀mí bíi evangelist títí ààrẹ sadé taiwo alice àríyọ̀ bídèmí ọláọba àṣẹ ìrọ̀rùn ọlọ́run ò sọ bẹ́ẹ̀ pẹ̀lú tolú adélẹ́gàn cac kenaland dcc headquarters kilomita two omi funfun road garage ọlọ́dẹ via ilé ìfẹ́ ọ̀ṣun state ló ti máa wáyé ọkọ̀ fẹ́ kálọ̀kábọ̀ àwọn ilé ìfẹ́ àtìlú ìyá ìkókó á máa kó ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyan ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún mo ń jẹun dáradára lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn ìbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe. níbi ìbímọ wẹ́rẹ́ lọ bá mi ṣe. Ah. mo rù mọ́kúnlẹ̀ eh. mo sọ láyọ̀ o wẹ́rẹ́ lọ bá mi ṣe iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì má gbàgbé wẹ́rẹ́ herbal mixture wọ́n wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero nine one five four three nine nine nine nine three zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. ajá balẹ̀ tó wọn lẹni tá à ń wò kì í wòran mm. bá a bá débi iṣẹ́ sì ṣe láṣẹ ẹ bá ń gbé kámọ́ rẹ̀ lápá bẹ́ẹ̀. ọ̀rọ̀ gbogbo lórí owó ọkùnkù ti mọ̀ pé n bá ti jẹ́ pẹ̀lú owó báwọn èmi obìnrin eh, ẹ̀ àgbọ̀dọ̀ wá wa ti ń bẹ̀ láàrin gbogbo àwọn ìgbésẹ̀ lọ́lọ́kan òjọ̀kan tí ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà CBN ti ń gbé lójúnà àti lè rí dájú wípé owó náírà wa ti ti ń fi àyàfà tí wọ́n sì ti ń tẹ̀ mọ́lẹ̀ tówó dọ́là ti ń tẹ̀ mọ́lẹ̀ báṣubàṣu lójúnà àti rí i pé wọ́n rí owó náírà gbé dìde wọ́n nílé ìfowópamọ́ àgbà ilẹ̀ yìí ló ti pa á láṣẹ fún gbogbo àwọn ilé ìfowópamọ́ tí wọ́n máa ń fi owó pamọ́ sí tí wọ́n sì máa ń kó owó jáde nù rẹ̀ láti tètè ní kọ́mọ́ńkọ́bọ̀ wàrà láì wáraro tètè bẹ̀rẹ̀ sí ní máa ta gbogbo àwọn owó dọ́là ilé tí bá ń bẹ lákàtà wọn tó ti pọ̀ lápọ̀ yamùrá tí sì ń ṣẹ́dá lẹ̀ wọ́n ní òní ti ṣe ọjọ́ kìíní nínú oṣù kejì ọdún 2024 òun náà ni àwọn fún da o làwọn fún gbogbo àwọn ilé ìfowópamọ́ ọ̀hún dà wọ́n ní CBN òun náà ni wọ́n ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ọ̀hún nínú àtẹ̀jáde tuntun kan ilé ìtẹ̀ fi léde lọ́jọ́rú àná tó sì ń ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn olórí kan náà tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé àwọn náà ń kó owó ilẹ̀ òkèrè wọ́n ń kó pamọ́ wọ́n ń kó sáà ká ipe káwọn ó bá fi lè rí ègèrè gọbọi jẹ lásìkò tí owó dọ́là tó bá tún fòfẹ́ rẹ̀ tó bọ́ sí ọwọ́ òkè dáadáa hmm. àwọn ò tún rí èrè jẹ́ ńgbà táwọn bá fẹ́ mọ̀ ṣe pàṣípàrọ̀ owó dọ́là sí owó náírà gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ òṣìṣẹ́ CBN bí wọ́n ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní àwọn ilé ìfowópamọ́ kan tó jẹ́ wípé àwọn dá ilé ìfowópamọ́ fi jèrè ni ó ní àwọn náà wá lọ kó àwọn owó dọ́là àtàwọn owó olè òkèrè míì wọ́n kó wọn pamọ́ ni o títí di àsìkò tó jẹ́ wípé nígbà tí wọ́n bá máa ṣe pààrọ̀ owó ọ̀hún sí owó náírà owó ọ̀hún ó ti wá di gọbọi èrè tí wọ́n jẹ́ ń bẹ̀ náà gelemọ ni wọ́n ní nínú àtẹ̀jáde èyí tí CBN tó fi léde ọ̀hún òun ló tún ti gbé àwọn àlàkalẹ̀ tuntun mìíràn òun ló tún ti gbé wọn kalẹ̀ o lójú náà ti mú àdínkù dé bá ewu eléyìí tí ó wà níbi ká máa kó owó ilẹ̀ òkèrè pamọ́ nítorí pé à ń fẹ́ jẹ èrè gọbọi tó sì ń ṣe àkóbá ńláńlá fún owó náírà tiwa wọ́n ní nínú àtẹ̀jáde ọ̀hún ni àjọ ní ilé ìfowópamọ́ CBN tún ti ṣàlàyé lẹ́yìn bíi wákàtí méjìdínláàádọ́ta tí a kọ́kọ́ gbé àtẹ̀jáde kan léde níbi tí a ti ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ilé ìfowópamọ́ àti àwọn tí wọ́n bá ní pààrọ̀ owó e, orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè bòmíì láti rí dájú wípé iye tí wọ́n bá ń gbé owó jáde lójú ọjà àgbáyé òun ni ẹ máa fi ṣe pàṣípààrọ̀ rẹ̀ fún àwọn èèyàn àtòun oníbàárà tí bá ń bá yín dòwò pọ̀ o ẹ má máa fi owó tí ò ṣe ẹ má máa fi lé irúfẹ́ àwọn owó bẹ́ẹ̀ wọ́n ní lẹ́yìn èèyàn òní ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ yìí náà tún wá mú àtẹ̀jáde míì tó tún mú bóde pé òní tí í ṣe ọjọ́ kìíní nínú oṣù kejì ọdún 2024 ó ní gbèdéke táwọn fún àwọn ilé ìfowópamọ́ àti àwọn tí wọ́n ń rí sí bí wọ́n ti ṣe ń pààrọ̀ owó kan sí owó míì láti rí i pé owó dọ́là ti ń bẹ lákàtà wọn tó ti pọ̀ lápọ̀ ya mùráhùn kí á tètè kó bọ́ọ̀ta o kí wọ́n tà á láàrin wákàtí mẹ́rìnlélógún wọn ní ṣèbí àti ẹ̀sìn kọ́ ha ńgbà tí owó náírà tó jẹ́ wípé bàbá fẹ́ ṣẹ́ dọ́là iyọ̀ kan sí náírà á ní bíi nine hundred naira lọ́wọ́ láti fi gba dọ́là ẹyọ kan wọ́n ní ṣùgbọ́n ní ìsìn one thousand four hundred and eighty naira ó mọ̀mọ̀ ní dọ́là ẹyọ kan lásìkò tá a wà yìí o tó sì jẹ́ wípé níṣẹ́ ọjọ́ ìṣẹ́gun nínú ọ̀sẹ̀ tá a wà yìí one thousand four hundred and fifty naira ó ní kíní ọ̀hún pàjúdé sí kó tó wá di àná tó tún ti di one thousand four hundred and eighty naira per dollar wọ́n ní ìgbésẹ̀ tí ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ yìí gbé òun náà ní láti rí i dájú wípé wọ́n tètè mú àdínkù dé bá ewu èyí tí ń bẹ lórí owó n náírà lásìkò tá a wà ní wọ́n ní àwọn tí ọ̀rọ̀ wá kàn àti àwọn ọ̀jìnmí tó mọyún ògbé nínú karahun ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè nàìjíríà ní àti bẹ̀rẹ̀ sí ní gbé òṣùbà káre òṣùbà rabandẹ̀ fún ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ yìí pé á káre kú ọmọ ṣe bó ti yẹ ó ṣe gan náà nù irúfẹ́ àṣẹ tó yẹ ó pa lásìkò tá a wà yìí gangan náà nù lójú náà àti lè jẹ́ kí owó náírà náà kó tiẹ̀ rí ara gbámú lójú ọjà lágbàáyé o wọ́n ní ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ yìí ní òní tí í ṣe ọjọ́ kìíní nínú oṣù kejì ọdún 2024 ní káwọn ilé ìfowópamọ́ àtàwọn tí wọ́n ń ṣe pàṣípàrọ̀ owó kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ta gbogbo àwọn owó dọ́là tí bá ń bẹ lákàtà wọn léyìí tó ti pọ̀ lápọ̀ ya Moran wákàtí mẹ́rìnlélógún péré òun ní ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ yìí fún àwọn ilé ìfowópamọ́ tó kù ti ń bẹ lórílẹ̀‐èdè yìí o. ọ̀dà àṣẹ nǹkan tó jọra náà la fi wéra èpo ẹ̀pà ló jọ pósí ẹ̀ lérí hmm. tẹ́ ẹ bá wo inú ìwé ìròyìn ti ilé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n ti pé gómìnà báńkì àpapọ̀ pé kó yọjú sáwọn o pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ní ìgboro ayé lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà àwọn ọmọ inú ilé ìgbìmọ̀ asòfin èyí tí ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn báńkì lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣe ìpàdé pàjáwìrì ní àná òde yìí níbi tí wọ́n ti fi ẹnu kò yí pé àwọn òkè sí ẹni tí ó wà ní òkè téńté báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà gómìnà báńkì àpapọ̀ eyín ọláyẹmí kàdóso sẹ́nẹ́tọ̀ tí ń sojú ẹkùn ìlà oòrùn ìpínlẹ̀ èkó tó sì jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún adétòkòbọ̀ abiru iná ni ó sọ̀rọ̀ náà jáde fún àwọn oníròyìn nígbà tí wọ́n parí ìròyìn tí wọ́n tilẹ̀kùn mọ́rí ṣe gẹ́gẹ́ bí wọ́n ti kọ sínú ìwé ìròyìn Nigerian Tribune láàárọ̀ tòní sẹ́ńtọ̀ abiru náà ló sọ ọ̀làyé wípé ibi tí ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tó mórílé báyìí nǹkan fararọ tá a bá ń tanra ẹni ìlókù o ó ní ìpàdé oríṣiríṣi làwọn ti jókòó táwọn ṣe ó lè táwọn wá ṣe lánàá òde yìí ó lọ́gàn tí ọ̀ torí pé ó ń kàkù ní sọ ti ẹnu rẹ̀ lórí ọ̀rọ̀ ibi tí ọrọ̀ ajé nàìjíríà tó dé dúró àti ibi tí ó tún mórí lé báyìí ó ní kò sẹ́ni tí ọmọ farako bó ti wù kéèyàn kọ́ gàǹgà kó gòǹgò tó lórílẹ̀‐èdè nàìjíríà pé yóò lòun ọ̀mọ ooru tí ń mú wa nídìí ọrọ̀ ajé báyìí ó ní ọkọjá àfẹnusọ olóṣì tí a di nǹkan tá a gbọ́dọ̀ bójútó ní ọ̀sán gẹ́gẹ́ báyìí ó ní àwọn jókòó àwọn ṣèpàdé àwọn rò sọ́tún àwọn rò sósì àwa wò pé ńbò là á gbọ́rọ̀ yìí kà wọ́n ní ẹni abápálọ̀ rẹ̀ iná lọ́ọ̀yà àwọn ọ̀sánì gbọ́n ju ẹni ó jẹ́ gómìnà báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lọ kàdóso lápé o wọ́n ní báwọn ṣe fi ìránṣẹ́ sínú pé máa bọ̀ wá bá ọ pàdé wa láago mẹ́ta lọ́sàn-án òní kọ́ wá ṣàlàyé fún wa ibi tí nǹkan dé dúró lórí ọrọ̀ ajé nàìjíríà ó ní lẹ́yìn tí àwọn ti ṣèpàdé òun tán báyìí ó ní àwọn ò bu oníròyìn gbọ́ ibi tí àwọn bá fi ẹnu ọ̀rọ̀ jóná sí lọ́dọ̀ àjọ tí ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àjẹbánu lórílẹ̀‐èdè wa nàìjíríà efcc mínísítà tí mójútó ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ojú òfurufú àti ìdàgbàsókè rẹ̀ ọ̀gbẹ́ni festus keyamo òun ló ti ṣíṣọ lójú ọ̀rọ̀ pé àjọ efcc òun náà ni wọ́n ti ń tanná wádìí tí ẹ sì ń tẹ̀sọ́wọ́ wájú lórí ìwádìí tẹ́ ń ṣe lórí mínísítà tẹ́lẹ̀ rí tí mójútó iléeṣẹ́ ìjọba ọ̀hún adesirika lórí àwọn ọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ àkànṣe kan tán ni wọ́n ṣe lórí àwọn ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè wa nàìjíríà tó sì ti ṣe bẹ́ẹ̀ ti ń dá ọ̀wọ̀ ọ̀hún lẹ̀ nígboro ayé Keyamo òun ló ṣàlàyé ọ̀rọ̀ o wípé àjọ EFCC òun ni wọ́n ti ń taná wá fìdí kókó àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún tó sì jẹ́ wípé n tó ní í ṣe pẹ̀lú ìwà ọ̀daràn gan òun ló wà nínú ẹ̀sùn tí a fi kan Hadi Sirika tí í ṣe mínísítà tẹ́lẹ̀ rí ti mójútó ọ̀rọ̀ ìgbòkègbodò àwọn ọkọ̀ ojú òfurufú ní orílẹ̀ wa Nàìjíríà ó ní òun sì ti béèrè fún àbájáde àwọn ìwádìí èyí tí àjọ EFCC tí wọ́n ń ṣe ọ̀hún o Keyamo òun náà ló sọ di mímọ̀ wípé kò sí ọkọ̀ òfurufú kankan tó jẹ́ wípé abẹ́nú òun ló yẹ kí wọ́n ti mọ nájà wọn bóyá láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ míì ní orílẹ̀-èdè wa nàìjíríà nìkan kò sírúfẹ́ àwọn ọkọ̀ òfurufú tí wọ́n wàá gbéṣẹ́ ilẹ̀ òkèrè fún pé ó yá ẹ̀yin ẹ bẹ̀rẹ̀ ẹ máa lọ sí àwọn orílẹ̀-èdè bòmíì ó ní rárá o èyí tó bá ti jẹ́ pé inú ilé ni ti ń ṣiṣẹ́ kó mọ̀ nínú ilé èyí tó bá sì jẹ́ wípé òkè òkun òní ná ti ń bọ̀ wọ́n ní òun náà ni kó mójútó iṣẹ́ tiẹ̀ o bí àwọn gbàgbé àrùn ti pé nínú oṣù kẹjọ ọdún 2023 kété lẹ́yìn tí wọ́n búra fún Adeleke Iyamutan gẹ́gẹ́ bí mínísítà tí mójútó iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ojú òfurufú òun náà ni ó ti bu ẹnu àtẹ́lu iṣẹ́ àkànṣe tí ẹni síríkà tán ni ó ṣe ọ̀hún tó sì mú ìdálọ́wọ́kọ́ tó mú dé bá gbogbo àwọn àtúntí ń bẹ́lẹ̀ ọ̀hún pé ó yá o ẹ máa gbé torchlight yín bọ̀ o ẹ máa taná sí àwọn fẹ́ rí i àwọn fẹ́ mọ bí wọ́n ti ṣe náà iye ná ti ná àwọn tí ó ná sí àwọn fẹ́ mọ kókó iye tó tiẹ̀ tún ṣẹ́kù ṣòfò ní orílẹ̀-èdè wa nàìjíríà ń lo ṣiṣọ́ lójú ọ̀rọ̀ kó tó di wípé òpin dé bá ìṣàkóso mínísítà tẹ́lẹ̀ rí ọ̀hún lábẹ́ ìṣàkóso ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà muhammadu buhari wọ́n ní àwọn ọ̀rọ̀ kan òun náà ló ti wá lọ́yíká gbogbo àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún pé wọ́n ti fẹ́ mọ dàbàrú nǹkan o wọ́n ti fẹ́ mọ gbé nǹkan gbẹ̀yìn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lẹ́ka iléeṣẹ́ ìjọba tí mójútó ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú ní ilẹ̀ yìí wọ́n ní bí kèyámò bí òun ti ṣe wọlé tó tẹ́wọ́ gba ìṣàkóso iléeṣẹ́ ìjọba ọ̀hún òun ló ti ní kí wọ́n mú ìdálọ́wọ́kọ́ wà fún iṣẹ́ àkànṣe ọ̀hún òun fẹ́ mọ kókó tí wọ́n ń ṣe ń bẹ̀ gan kí àjọ EFCC náà ó sì bẹ̀rẹ̀ sí ní tanná wádìí in tó ṣẹlẹ̀ gangan nínú iṣẹ́ àkànṣe ọ̀hún wọ́n ní ṣùgbọ́n ní báyìí nǹkan Keyamo ń fi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kàn balẹ̀ pé àjọ EFCC wọ́n ti ń tẹ̀ wájú nínú ìwádìí wọn bí nǹkan bá sì ṣe ń lọ ńkọ́ o àwọn ò jẹ́ kétí àwọn aráàlú kò dì sí i ẹ jẹ́ ká tún lọ síbi ìròyìn eléyìí ó tún kan aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n ni o hmm. ọ̀rọ̀ ìjínigbé àtòjú ọ̀nà èyí tí kò dáa rárá ó ti ń jẹ́ kí nǹkan bàjẹ́ o mọ́ àwọn tí ń ṣe ìgbòkègbodò ọkọ̀ láti máa gbé nǹkan tó jọ epo rọ̀bì yíká orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ́ NATO ló sọ̀rọ̀ náà jáde ẹgbẹ́ èyí tá a mọ̀ sí ẹgbẹ́ tàbẹ́lẹ́ lórílẹ̀-èdè nàìjíríà èyí tí ń bá wọn kó àwọn nǹkan tó jọ èròjà epo bẹtiró àti àwọn ẹrù míì tọjọmọ́ lórílẹ̀‐èdè nàìjíríà táàmọ̀ sí nigeria association of road transport owners nato ó ti sọ ibi tí ọ̀rọ̀ ojú ọ̀nà tó bàjẹ́ dé lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá àìsí ètò ààbò wípé ogun tí ọ o ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ nato lórílẹ̀‐èdè nàìjíríà alhaji yusuf lawal othman iná ni ó kígbe náà jáde nígbà tí wọ́n ń ṣe ìpàdé alápapọ̀ wọn nílùú àbújá lánàá òde yìí níbẹ̀ ló ti ń sọ gbogbo àwọn tó jókòó wípé ó ti dójú ẹ̀ báyìí o kódà ó dé ibi tó lóògùn ti sá ó sọ̀rọ̀ níwájú àwọn tí ó jẹ́ aṣojú ọ̀gá àgbà fún iléeṣẹ́ NNPC Mele Kyari àti aṣojú ẹgbẹ́ NUPENG lórílẹ̀‐èdè wa Nàìjíríà aṣojú ẹgbẹ́ IPMAN àti àwọn yòókù tí iṣẹ́ wọn rọ̀ mọ́ epo bẹtiró ó ní níbi tí ìjínigbé tó dé dúró lórílẹ̀‐èdè wa Nàìjíríà kò sẹ́ni ọmọ ẹni ọkàn ni o ó ní bẹ́yìn àwọn èèyàn tó jẹ́ èèyàn aláàbí yìí tí wọ́n bá fẹ́ ṣe iṣẹ́ wọn oníṣàdédé wọn dábò ọkọ̀ àjàgbéjò lọ́nà ó ní wọ́n gba ọkọ̀ wọ́n sì wá lọ tefetefe mọ́ onítàn lọ́wọ́ bí wọn ò bá gbẹ̀mí rẹ̀ wọ́n ní ó ń tàn wọ́n mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ni ìgbà tí alága wọn èyí tí ó mọ tẹ̀síwájú alhaji yusuf lawal usman ó sọ wípé àwọn jàǹdùkú agbébọn àti àwọn ajínigbé pẹ̀lú àwọn tí ń ja orílẹ̀-èdè nàìjíríà ní olè epo ó ní a ti jẹ́ kí nǹkan dojúrú máwọn dẹ́rẹ́bà àwọn lọ́wọ́ ó ní pẹ̀lú ìbẹ̀rùbojo lẹ́lòmíì fi máa gbé ọjà tí wọ́n bá ní kọ́lọ̀ rèé já sí ibì kan ó nítorí pé kọ̀mọ́ tó ń kò lójú ọ̀nà ọlọ́pọ̀lọpọ̀ ọ̀gbà míì láàgbọ̀ pé wọ́n ti jí dẹ́rẹ́bà gbé òun ẹlòmíì bẹ wọ́n gba ọkọ̀ lọ́wọ́ rẹ̀ tí wọ́n nà ìbọn sí bí orí ẹ̀ bá fẹ́ wọn ò ní yin ìbọn mọ́ ó ní tó báyàn nú ní pé bẹ́ẹ̀ bá wá tó á lọ sí olú ilẹ̀ wa ní Àbújá Federal Capital Territory nǹkan ò tiẹ̀ fẹ́ rọgbọ púpọ̀ kankan mbẹ̀ nígbà tí ó mọ̀ kàsára sáwọn tó wà lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà olókùn nìbọn rò èyí tí wọ́n ṣe tí wọ́n sọ pé àwọn gbìyànjú ìyànjú yìí kò tí ì ka kò tí ì ran kankan o bóyá wọ́n pànàdà lórí gbogbo àwọn ìlànà tí wọ́n ní nílẹ̀ tí wọ́n láwọn ń lò ní kí wọ́n tún ọ̀nà abòmí ìgbà láti dojú ọ̀rọ̀ kọ àwọn èèyàn tí yóò jẹ́ kí Nàìjíríà kó fi ẹ̀dọ̀ lérí òróǹro nígbà tí ó wá sọ̀rọ̀ lórí ti ètò ti ààbò tán àti ti ojú ọ̀nà báyìí ó ní tẹ́ ẹ bá wá wò ó àwọn ojú ọ̀nà wa tó tó boró ó jẹ́ nǹkan tí ó dáa tó jẹ́ pé ó ń dojú kọ iṣẹ́ àwọn bẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ bá wá wò ó lákòótọ́ ọ̀rọ̀ bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ kò lórí epo tí ìjọba ò tiẹ̀ bá wọn rò ó wípé ẹ̀yìn tí kínní yọ kan o apá abìtẹ́ ẹ̀dàgbàrè torí òfin ni mọ̀ táyín ọ̀nà bá wọn lójijì báwo náà ni ò ṣe ní bá aráàlú gangan ní ẹ̀já fún ẹ wo ìròyìn okúròyìn lójú ìwé ìkọkànlá ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. mo ṣì ń bẹ lójú ìwé karùndínlọ́gbọ̀n ìwé ìròyìn Vanguard tó jáde fún tàárọ̀ òní lọ́dọ̀ àjọ EFCC náà ni o ẹni tí í ṣe alága àjọ tí ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àjẹbánu lórílẹ̀‐èdè wa nàìjíríà EFCC ọ̀gbẹ́ni ọlá olúkóyèdé ló ti ṣíṣọ lójú ọ̀rọ̀ lánàá òde yìí ogun tí àwọn bẹ̀rẹ̀ sí ní gbéjà ètò ààbò sí ń dídà dídò gan ní orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní bíjọba àpapọ̀ ṣe ń sa gbogbo ipá wọn láti gbógun ti ètò ààbò tí ń dídà tí ń dìdò oníṣẹ́ mọ̀ wípé ìwà ìbàjẹ́ àti àjẹbánu mímọ́ fi àyàfa owó lọ́lọ́kan òjọ̀kan lọ́nà tí ò bófin mu òun gangan náà ní mú mú àkùdé dé bá àṣeyọrí tó yẹ kó ti máa fojú hàn gedegbe lágbọ́nrin ogun tí ìjọba àpapọ̀ ń gbéjà ètò ààbò tí ń dídà tí ń dìdò wọn ní lára àwọn ìwádìí eléyìí tí àjọ EFCC tí wọ́n ti ń ṣe òun ni bí wọ́n ti ṣe ṣíṣọ lójú ọ̀rọ̀ kan wípé àwọn owó kan tí àwọn bẹ̀rẹ̀ sí ní tọpasẹ̀ wọn ti ṣe bílíọ̀nù mẹ́tàlá náírà ó ní àwọn ń tọpasẹ̀ pé àwọn kan ní fi èrú kó owó ọ̀hún tí wọn ò sì tún wá kó lásán wọ́n tún kó fún àwọn bàǹdìbàǹdì àwọn báńdíìtì àwọn jàǹdùkú àwọn ajínigbé òní wọ́n ni wọ́n ń kó àwọn owó ọ̀hún fún wọn níṣẹ́ wá rí nínú bílíọ̀nù mẹ́tàlá náírà eléyìí táwọn ti ń tọpasẹ̀ ọ̀hún àwọn rí wípé bílíọ̀nù méje náírà nínú owó ọ̀hún wọ́n ní àwọn tọpasẹ̀ rẹ̀ dé ojú pọ̀nà ẹ̀ka àjọ ẹlẹ́sìn kan ní orílẹ̀ wa nàìjíríà wọ́n ní ṣùgbọ́n ọlá olúkóyèdè kò dákọ àjọ ọ̀hún bẹ́ẹ̀ sì ni kò dákọ àwọn ẹ̀ka ti ẹlẹ́sìn tí wọ́n ní wọ́n tọpasẹ̀ bílíọ̀nù méje náírà ọ̀hún dé ọ̀dọ̀ wọn wọn olùkóyèdè ló ṣiṣọ lójú ọ̀rọ̀ wọn o níbi ètò ìlanilọ́yẹ̀ kan tó wáyé nílùú àbújá tí wọ́n pe àkórí rẹ̀ ní ọ̀dọ́ ẹ̀sìn àti ìgbógun ìwà jẹgúdújẹrá ètò wáyé ní yaradua center nílùú àbújá wọn ni alága àjọ efcc ọ̀hún ló sọ di mímọ̀ o wípé bó tilẹ̀ jẹ́ wípé onírànran àwọn àjọ ẹlẹ́sìn kan òun ni wọ́n ti rí tí wọ́n ń dáàbò bo àwọn kan tí wọ́n ń fi àyà kó owó tí wọ́n sì tún kó owó ọ̀hún fún àwọn agbésùmọ̀mí lórílẹ̀ wa nàìjíríà àwọn sì tún tọpa nípasẹ̀ rẹ̀ dé àwọn akoto owó kan ní ilé ìfowópamọ́ kan lórílẹ̀‐èdè nàìjíríà náà ni wọn ni olùkóyèdè kọ kò dáa kọ ilé ìfowópamọ́ ọ̀hún kò dáa kọ àwọn ikọ̀ agbésùmọ̀mí ọ̀hún o kò dáa kọ àwọn ẹ̀ka ẹlẹ́sìn tí wọ́n ní wọ́n tọpasẹ̀ owó ọ̀hún dé ọ̀dọ̀ wọn wọn ní ṣùgbọ́n tí olùkóyèdè tó ń tẹnumọ́ ni wípé ó ń ké gbàjarè ní lórí akitiyan tí àjọ EFCC tí wọ́n ń ṣe lójúnà àti mú àdínkù dé bá ìwà jẹgúdújẹrá ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n nítorí wípé ìwà àbàjẹ́ àti àjẹbánu òun náà ni bẹtiró tí ó tún tinubu tí ó tún jẹ́ kí iná ìgbésùmọ̀mí àti ètò ààbò tí ń dídà tí ń dìdò nílẹ̀ yìí kó tún máa jò ràìnràìn sí i wọ́n ní nídìí èyí ń kọ́ o àwọn ò rí dájú wípé àwọn tún pààrọ̀ gbogbo àwọn ìgbésẹ̀ àti àwọn àtò táwọn máa ń gbé kalẹ̀ tẹ́lẹ̀ láti fi gbógun ti irúfẹ́ àwọn ìwà ìbàjẹ́ yìí ní àwùjọ orílẹ̀-èdè nàìjíríà ni nígbà táwọn bá tún wá pààrọ̀ rẹ̀ ńkọ́ àwọn ò rí wípé dídùn òní ọ̀sán òṣò lórí àwọn ìgbésẹ̀ ọ̀tún táwọn ó tún bẹ̀rẹ̀ sí ni máa gbé láti fi gbógun ti ìwà ìbàjẹ́ àti àjẹbánu lórílẹ̀-èdè wa nàìjíríà náírà léyìí tí ó sì ṣe ìrànwọ́ fún àdínkù eléyìí tí ó dé bá ètò ààbò tí ń dídà tí ń dìdò lórílẹ̀‐èdè nàìjíríà. tó bá di ní ọ̀sán àwọn ìròyìn ìrọ̀lẹ́ ayé tẹ́ gbọ́ ó pọ̀ ọ̀kanú rẹ̀ ni arákùnrin kan tó gbẹ̀mí ara ẹ̀ ní ìpínlẹ̀ Ògùn torí pọ̀ jẹ gbèsè tó ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ìròyìn tó bá di lórí ọgbẹ̀rún tán lọ́sàn-án tòní ẹ já lọ sí abala ti òṣèlú ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti jẹ́ kí gbogbo ohun tí ń dún kí ọ sara wẹ́lo báyìí lórí ẹjọ́ kan ẹjọ́ kò tẹ́ ń lọ́rùn etí wọ́n fi ń gbé lọ sí iwájú wọn báyìí lórí Umaru Amadu Fintiri ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ìpínlẹ̀ Adamawa gẹ́gẹ́ bí gómìnà nínú ìdájọ́ etí ikọ̀ ẹlẹ́ni márùn-ún tí wọ́n gbé kalẹ̀ ní àná òde yìí wọ́n ní ẹjọ́ kò tẹ́ ń lọ́rùn tí a díje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC tó gbé wá sí iwájú wọn èèyàn Aisha Ahmed Dairo tí wọ́n tún pè ní Binani wọ́n rọ̀dà sí igbó ni ọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ń gbé ìdájọ́ kalẹ̀ onídàájọ́ John Eyang Okoro iná ni ó jókòó lórí àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni márùn ọ̀hún ó sọ wípé Aisha Dairo pé wọ́n á ní ọjàwé olúborí gẹ́gẹ́ bí gómìnà ní ìjọ òní ó ní kì í ṣe nǹkan tí wọ́n bójúmu ó ní arákùnrin tó kéde rẹ̀ pé Binani ó ní ọjàwé olúborí ó ní ọ̀tẹ̀ òfin lójú ni ó ń dàjọ́ òkóró ló mọ̀ọ́mọ̀ sọ wípé ṣe rí ẹni tá a mọ̀ sí returning officer níbi gbogbo ìbò ńlọ yẹ kí ó kéde gẹ́gẹ́ bí òfin ètò ìdìbò bí ó ṣe gbà láàyè kì í ṣe electoral commissioner èyàn rec gẹ́gẹ́ bí ó ti ṣe ní ìjọ òní ó sọ ọ́ wípé ilé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn ó ní àwọn gẹ́gẹ́ náà wọn ò kó àwọn ẹ̀sùn tó dáa kalẹ̀ láti sọ pé yes nítòótọ́ o arákùnrin lè ti wọ́n kéde yìí pé nítòótọ́ o iná ni ọjà ìwé olúborí níbẹ̀ lọ́jọ́ náà ó ní àmọ́ pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ń bẹ ní iwájú àwọn ó ti hàn dáadáa wípé àwọn tí wọ́n mọ̀ọ́mọ̀ kó àkóso ètò ìdìbò lé lọ́wọ́ ni wọ́n ṣe àparùtù nítorí eléyìí o wọ́n ní ẹni tó wà ní ipò gómìnà ń bẹ eyín o gómìnà ti ìpínlẹ̀ Adamawa Amadu Fintiri ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní kó sì máa bá iṣẹ́ rẹ̀ lọ ní pẹrẹu lágbọ́nrin ètò ààbò àwọn gómìnà tí ń bẹ lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n ti fi ẹnu ọ̀rọ̀ jóná síbì kan tí wọ́n sì ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ti ṣetán o láti sowọ́pọ̀ fi ọwọ́ sowọ́pọ̀ ṣiṣẹ́ papọ̀ lójúnà àti lè gbé ìlànà kan gbòógì kalẹ̀ tí wọ́n fi mọ mójútó ìṣòro tí ń kojú ètò ààbò tí ń kojú ẹkùn ọ̀hún tó sì jẹ́ wípé wọ́n wọ́gi gómìnà dípò rada ti ìpínlẹ̀ katsina tó tún jẹ́ alága fún ìgbìmọ̀ àwọn gómìnà tí ń bẹ lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè wa nàìjíríà náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lánàá lásìkò tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ ètò kan ilé tí wọ́n pe àkọlé rẹ̀ ní bí wọ́n ti ṣe máa dáàbò bo àwọn agbègbè tí ń lẹ́kùn ìpínlẹ̀ zamfara ètò wáyé ní gusau wọ́n ní wọ́n sọ di mímọ̀ wípé ìgbésùmọ̀mí ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn gbogbo míì òun náà ní ti ń ba ẹkùn ọ̀hún fínra tí sì ń fin lápè láti bí ọdún mẹ́wàá sẹ́yìn o léyìí tó wá ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ti fi ẹnu kò sí orí ọ̀rọ̀ kan pé ìgbésẹ̀ kan ọ̀tun ó ní àwọn ò ṣe bẹ́ẹ̀ táwọn gbé kalẹ̀ láwọn ìpínlẹ̀ tí ń bẹ lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè nàìjíríà láti fi kojú ètò ààbò tí ń dìdà tí ń dìdò ní ẹkùn ọ̀hún tálàáfíà ó sì jọba ní ẹkùn náà ó ṣàlàyé sí ọwọ́ iwájú wípé àwọn ò gbógun ti ìwà ìgbésùnmọ̀mí àti àwọn ìwà ìdaràn míì ni o àwọn ò sì ní ìjókòó kankan táwọn fẹ́ jó papọ̀ pẹ̀lú ọ̀daràn kankan láti máa ṣe ìdúnàdúrà wọn ni ṣùgbọ́n o àwọn tí wọ́n bá wá ní àwọn ò ṣe mọ́ tán ní àwọn jupájúsì àwọn lẹ̀ àwọn fẹ́ gba àlàáfíà láàyè wọn nírúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ò gbà wọ́n láàyè o lágbègbè láwùjọ àwọn nígun tiẹ̀ gómìnà Dáúdà Lawal ti ìpínlẹ̀ Zamfara ń lọ sọ di mímọ̀ pé àwọn ò fi ọwọ́ sowọ́pọ̀ ni nítorí pé igi kan ò lè dágbó ṣe àwọn ò rí dájú wípé àwọn jọ fi ìmọ̀ ṣọ̀kan láti lè mójútó ètò ààbò tí ń dídà t sí dìdò lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá ilẹ̀ yìí káwọn sì jọ mójútó ìṣòro tí ń kojú ètò ọrọ̀ ajé àti ètò àwùjọ ní ẹkùn ọ̀hún bákan náà wọ́n ní gómìnà Lawal tòun ti àwọn olùkú rẹ̀ lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá ilẹ̀ yìí òun náà ni wọ́n yí wọ́n rọ̀gbà yíká láti máa fi kún àwọn ìgbésẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ètò ẹgbẹ́ ní Zamfara wọ́n fi ń kún lọ́wọ́ lójúnà àti lè mójútó ètò ààbò tí ń dìdà tí ń dìdò ọ̀hún ni o nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n gbé jáde látọ̀dọ̀ ẹni tí í ṣe agbẹnusọ fún gómìnà ọ̀hún Suleiman Idris òun ló ṣàlàyé ọ̀rọ̀ ìpè ní ọdún tó kọjá òun ni gómìnà Dáúdà Lawal ń lọ buwọ́lù wípé àwọn ẹ̀ṣọ́ tó tó bíi ẹgbẹ̀rún márùn-ún àti igba òun náà ni kí wọ́n mọ̀ ṣọ́ gbogbo àwọn ìjọba ìbílẹ̀ mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ ètí ń bẹ káàkiri ìpínlẹ̀ ọ̀hún o ní báyìí wọ́n tún ti wá fi àwọn ẹ̀ṣọ́ eléyìí tó tún tó bíi ẹgbẹ̀rún méjì àti ẹgbẹ̀ta wọ́n tún ti fi kún àwọn tí àwọn èèyàn náà ti lọ gba ẹ̀kọ́ tí wọ́n fi ìmọ̀ kún ìmọ̀ lój lójúnà àti lè dáàbò bo àwọn èèyàn tí ń bẹ láwọn ẹkùn ọ̀hún wọn ní àwọn èèyàn náà tún máa kún àwọn títí ń bẹ ńlẹ̀ lọ́wọ́ lásìkò tá a wà yìí ni o lójúnà àti lè mójútó kí ètò ààbò kó dúró re lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà. lórí ọ̀rọ̀ ètò ààbò ẹnìkan tó ti wà ní ipò igbákejì alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party kọmọdọ Ọlábọ̀dé George lánàá ó ti fún ààrẹ Tinubu ní ìmọ̀ràn wípé kọ́mọ́ sọ pé ọgbọ́n àgbà bíi ti bò ó ó ní àwọn tó ti jagun fẹ̀yìntì lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n sì tún ṣe pàtàkì lórí ogun ètí ó ń fi nàìjíríà lápè ó ṣe àlàyé ọ̀rọ̀ yìí nínú iṣẹ́ kan tó fi ránṣẹ́ sí ààrẹ tinubu wípé tọ́ba mọ̀ wípé òun mọ̀ọ́mọ̀ ní ìfẹ́ orílẹ̀‐èdè nàìjíríà lọ́kàn kó gbajúmọ̀ ọ̀rọ̀ ètò ààbò yìí dáadáa ó sọ wípé àwọn èèyàn kan tí wọ́n ń sọ pé kí tinubu kó kúrò lórí àga tó bá ti rí i pé agbára àwọn ọ̀ka ọ̀rọ̀ ètò ààbò ó ní kí wọ́n wà míì sọ George iná ló sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti jẹ́ gómìnà ológun ní ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ rí ó sì sọ fún ààrẹ Tinubu wípé kó pe ìpàdé àwọn tó wà lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn èèyàn tí wọ́n ti ṣiṣẹ́ ogun tí wọ́n sì ti fẹ̀yìntì lórílẹ̀‐èdè pé ọ̀rọ̀ kàn wọ́n ẹ jẹ́ jókòó káwọ́ ojútùú sí Nàìjíríà yóò ṣe ní àlàáfíà ó ṣàlàyé pé ó yẹ kí wọ́n gba àwọn ọlọ́pàá àpilẹ̀ láàyè káwọn náà wá o kí wọ́n lè bá a kún àwọn tó wà nílẹ̀ tí wọ́n ṣe iṣẹ́ ṣùgbọ́n tí omi ti mú mọ́ wọn lọ́wọ́ bàbá ọlábọ̀dé george ló sọ̀rọ̀ fún àwọn oníròyìn ní ìlú èkó pé tó bá jẹ́ pé nítòótọ́ ní tinubu mọ̀ pé òun fẹ́ kí nàìjíríà kó tẹ̀síwájú ó ní àbọ̀ ìjókòó ọdún 2014 national conference tá à ń pè ní confab ó ní kó gbé e jáde kí ni ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan-an tí ń dẹ́rù ba àwọn alákòóso orílẹ̀-èdè nàìjíríà tí wọn ò fẹ́ wò tó ń sì pé dájú saka ojútùú sí ìṣòro tí ń dojú kọ wá ọ̀nbẹ nínú ìjókòó pàdé confab ọdún 2014 yìí ó ní àkókò rèé o láti dojúkọ ọ̀rọ̀ ti àwọn ọlọ́pàá gangan ká ní ọlọ́pàá ìpínlẹ̀ káàkiri lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní ká mọ̀ sọ pé à ní lò ó kí ló dé tá a fi ní ṣe bẹ́ẹ̀ ṣe bí ìlànà ètò ti ìjọba ilẹ̀ amẹ́ríkà àti òfin wọn ṣebí ńlá sọ pé àwa náà ṣe kọpikọpi ṣebí wọ́n sọ pé ẹni àbáfẹ́ jọ jíjù láàjù àti ẹ̀wà jọ wọ́n dèdàjì kankan ní USA ó nítorí pé àwọn ní ọlọ́pàá ìpínlẹ̀ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ń mẹ̀sìrè àwọn ni wọ́n ń mójútó ọ̀rọ̀ wọn báyìí state resources wọn àwọn ni wọ́n ń darí rẹ̀ kí la wá fi jọlẹ̀ Amẹ́ríkà o ẹ wá sọ fún mi ni bàbá Ọlábọ̀dé George ní ntòwí síta inú ìwé ìròyìn The Nation ni mo ti mú kà lójú ìwé kẹta ìwé ìròyìn the punch lójú náà ti wá ojútùú láíláí sí ìṣòro tí ń kojú ètò ààbò ní orílẹ̀-èdè wa nàìjíríà ló mú kí àwọn ọba aládé ọrùn lẹ̀kẹ́ ó bẹ̀rẹ̀ sí ní máa dúnkokò láti pe àwọn alálẹ̀ àwọn òòṣà gbogbo tí ń bẹ nílẹ̀ yìí kan ta wọ́n nídìí kan o láti tètè bẹ̀rẹ̀ iṣẹ́ gbógun ti àwọn agbésùmọ̀mí àti àwọn ajínigbé tí ń domi àlàáfíà ìpínlẹ̀ ọ̀hún láàmú wọn ni àwọn jàǹdùkú ọ̀hún náà ni wọ́n ń ṣòro bíi ọgbọ́n ẹkùn ìwọ̀ oòrùn àríwá tó sì jẹ́ wípé láàrin bíi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn òun ni wọ́n tún ti gbé bára wọn dé ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n bẹ̀rẹ̀ sí tún ní máa ṣọṣẹ́ lórí àwọn olùgbé ẹkùn ọ̀hún wọn ni lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí òun ni wọ́n gbẹ̀mí àwọn ọba aládé méjì kan nípínlẹ̀ èkìtì tó sì jẹ́ pé orí kọ̀ọ̀kan lára àwọn ọba ọ̀hún yọ bí ò bá jẹ́ pé mẹ́ta ń la àwọn ọba aládé tí wọn ò bá tún lọ darapọ̀ mọ́ alálẹ̀ o wọn ni àwọn ọba aládé ọ̀hún òun wọ́n ń bọ̀ láti ibi òde kan ní ìpínlẹ̀ Kogi ní ọjọ́ ajé kó tó di wípé wọ́n rárí wọ páńpẹ́ kan ilé ìtàn ni àwọn olubi ẹ̀dá ajínigbé ọ̀hún tí wọ́n ti dẹ kalẹ̀ ní ojú òpópónà ìpàó sí òkè àkó ní ìjọba ìbílẹ̀ ìkọ́lé nípínlẹ̀ Èkìtì wọ́n ní lágbègbè ọ̀hún bákan náà ní àmọ̀ tó ti jí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Apostolic Faith Group of Schools márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ kan ní atúnjígbé tòun ti àwọn olùkọ́ wọn àti awakọ̀ ọkọ̀ ọ̀tí àwọn ọmọ ọ̀hún tí wọ́n tó wà ó nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ọ̀hún alága ìgbìmọ̀ àwọn ọba aládé ọ̀run lẹ̀kẹ̀ ní ìpínlẹ̀ èkìtì ọba ayọ̀rìndé ìlọ̀rí olóńj ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lánàá òde yìí ó wípé àwọn tí wọ́n jẹ́ ọba aládé ọ̀run o. ó ní wọ́n ti fi ẹnu kò síbì kan ó láti rí dájú pé wọ́n gbé àwọn ìgbésẹ̀ kan kalẹ̀ lójúnà àti wá ojútùú láéláé sí ìṣòro tí kojú ètò ààbò nípínlẹ̀ èkìtì ó wọn níbẹ̀ òun sì ni pé àwọn ò ní ṣíṣọ lójú ọ̀nà tí àwọn ó gbà ọ̀nà táwọn ó tọ̀ láti wá ojútùú sí ìṣòro ọ̀hún àwọn ò ní sísọ lójú rẹ o àwọn ò ní sọfáyé gbọ́ o àwọn ò ṣe ni awọ mọ̀ sínú mọ̀ sí kùn ní o wọn nítorí wípé n tí àwọn bá ti rí i pé ó fẹ́ mọ rí báyìí ńkọ́ o káwọn ya àdọ́wọ́ bò ní káwọn ó mọ̀ bà túta kó mọ̀ jẹ́ wípé n táwọn tún lérò pé yóò tún wójútùú sí kò tún ní rí ojútùú sí mọ́ oníṣùgbẹ́ káwọn èèyàn fọkànbalẹ̀ pé láàrin kadijú kàlá ni àwọn ò rí dájú pé àwọn wá ojútùú sí ìṣòro tí ń kojú ètò ààbò tó sì jẹ́ wípé pé gbogbo ẹ̀ yóò jẹ́ rodò yóò lọ sinmi ni yóò dohun ìtàn ní ipe nǹkan bẹ́ẹ̀ tún ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkìtì ní bákan náà ọ̀kan lára àwọn ọba àwọn ọba Ganiyu òun ni òun náà tún ṣàlàyé ọ̀rọ̀ tó ṣàpèjúwe bí wọ́n ti pa àwọn ọba aládé ọrùn lẹ̀kẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ní ọjọ́ ajé ó ní èèwọ̀ ni o àwọn olubi ẹ̀dá yìí wọ́n ti jẹ èèwọ̀ nídìí èyí ńkọ́ kó mọ̀ wá jẹ́ wípé àwọn alálẹ̀ òní wọ́n ń bẹ̀rẹ̀ sí ní bínú o àfi káwọn ó yá tètè ṣètùtù káwọn ó sì rọ àwọn alálẹ̀ ni pé kí wọ́n d dẹ́kun kí wọ́n fọwọ́ wọ́nú kí wọ́n ó jèbù kí wọ́n ó dáàbò bo àwọn ọmọ wọn ní o ó nítorí wípé láyé ìjọ́un ó ní kódà bóyá lèèyàn tiẹ̀ lè gbọ́ wípé wọ́n jí ọba aládé gbé àbí wọ́n tiẹ̀ wá ní wọ́n gbẹ̀mí lẹ́nu ọba aládé wọ́n nírú rẹ̀ ò lè ṣẹlẹ̀ wọ́n ní ṣùgbọ́n nílẹ̀ yorùbá lásìkò tá a wà ń kọ́ wọ́n ní wọ́n ti ń jọba aládé gbé o wọ́n ń gbẹ̀mí ọba aládé o tí ò sì yẹ ó rí bẹ́ẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ páwọn alálẹ̀ ní bínú wọ́n ní àfi káwọn ó ṣètùtù ní o káwọn ó bá rọ àwọn alálẹ̀ ìpè kí wọ́n ó jèbù wọ́n níbẹ̀ gẹ́gẹ́ àsìkò tá a sì ń sọ yìí kọ́ o kò tí ì sí ẹ̀sìn ọmọlẹ́yìn kristi àbí ẹ̀sìn islam kankan lásìkò táwọn ń sọ yìí tó sì jẹ́ pé gbogbo nǹkan ó ń tùbà ó ń tùṣẹ́ ni a ní kí wàá ló wáá dé kí ló fà á lásìkò tá a wà yìí gangan a ó dà pé àwọn alálẹ̀ ní bínú àfi káwọn ó ṣèpèsè ni láti tu àwọn alálẹ̀ lójú kí wọ́n lè bá dáàbò bo àwọn èèyàn tí ń bẹ nílẹ̀ káàárọ̀ òjíire. àwọn alálẹ̀ ó gbómijé lójú báyìí ni hmm. nínú ìwé ìròyìn ti The Nation tí wọ́n kọ sí láàárọ̀ yìí bàbá kan tí ọmọ ẹnu àwọn tí wọ́n jí ọmọ wọn gbé ní ìpínlẹ̀ Èkìtì kódà ìyàwó rẹ̀ náà ń bẹ nínú àwọn tí wọ́n jí gbé tí wọ́n mú wọn sí ìgbèkùn hmm. ó sọ pé òun gbọ́ igbe arò tọmọ òun ké nígbà tí ẹ fi ẹgba lé ní inú ibùba tí wọ́n kó wọn pamọ́ sí. bàbá yìí ẹni tí í ṣe bàbá ọmọ ọdún mẹ́tàlá torúkọ rẹ̀ ń jẹ́ ògo ọlámi jẹ́gẹ́dẹ́ iná ni ó ti sọ pé òun gbọ́ tọmọ òun ké tí sì ń sunkún àrò nígbà tí wọ́n ń ná ní ibi tí wọ́n kó àpamọ́ sí arákùnrin adébísí jẹ́gẹ́dẹ́ ni orúkọ onítọ̀hún tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú àdó èkìtì lọ́jọ́ ajé ìjẹrin lórí bí wọ́n ṣe jí ọmọ rẹ̀ àtìyàwó gbé ó ní wọ́n bẹnu àwọn mẹ́wàá èyí tí wọ́n jí gbé lọ tí wọ́n jẹ́ ah, àwọn olùkọ́ mẹ́ta àti àwọn ọmọ iléèwé àti dẹ́rẹ́bà ọkọ̀ tí ń gbé wọn láti iléèwé lọ sí inú ilé tó jẹ́ Apostolic Faith Church Primary and Secondary School Èmùrè Èkìtì wọ́n ní abúlé Akẹ́yẹ náà ni wọ́n ti jí wọn gbé lójú ọ̀nà Èmùrè ọ̀gbẹ́ni Jẹ́gẹ́rẹ́ ló sọ̀rọ̀ wípé ibi àlàáfíà ìyàwó òun á lè dé dúró àti tọmọ òun ó ní òye òun kásùkásù ló sì ń ṣe ohun títí di àkókò yìí torí pé ibi tí wọ́n fi wọ́n sí wọ́n ní inú agéjú igbó ni wọ́n kó àwọn lọ táwọn ò sì tí ì rí oúnjẹ kankan láti bí ọjọ́ mẹ́ta bàbá yìí sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní wọ́n sọ fún un pé kó wọn lọ rè wá twenty million naira fún ìyàwó àti ọmọ àwọn ó ní ẹnìkọ̀ọ̀kan wọn ten ten million naira ó ní àwọn èèyàn wọ̀nyí ó ní owó tí wọ́n ń béèrè níbo lòun ó ti rí o jẹ́gẹ́dẹ́ tó sọ pé olùkọ́ ní òun náà ó ní àkókò èlò burú jù nínú ìgbésí ayé òun kọ́lọ́ mọ̀jẹ̀ kóhun tó ń rírú ẹ̀ mọ́ kọ́lọ́ ó sì kóhun yọ nínú eléyìí o ò ní ohun ọmọ tó ń wọ àmórílé o torí pé ọlọ́run nìkan lókùn tó ń wo ojú rẹ̀ ó lóun ò rí kọ́bọ̀gbà lọ́wọ́ ẹnikẹ́ni wọ́n kàn ń dárò pẹ̀lú òun náà ni wọ́n wá abáyédárò ọlọ́run ṣe wọ́n ní rírí o mm. wọ́n ní tó ń kàkù sáà ń wí fò náà nù kọ́sẹ́ ó fi kọ́bọ̀ kankan sílẹ̀ níbo làwọn náà ó ti rí i àyè mọ̀ ni a ṣe ni ó ní ìyàwó òun àtọmọ nítorí wọn rí báyà ọkọjá ní ẹ̀mí wọn lè gbé o ó ń torí pé ní ìjẹta Tuesday ní nǹkan bí ọwọ́ aago méjì ọ̀sán tí wọ́n pe o ó lóun gbọ́ tó máa ń kígbe àrò tí wọ́n san ní ẹgba ó ní àti ìyàwó náà ó ní gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lọ pé ó ní ẹ̀yin náà ẹ̀ wò ẹ̀ wò ohun tí ojú wọn tí ọmọ kò ní àkókò tá a wà yìí nílùú tó lọ́ba tó sì ní ìjòyè ó ní àwọn tí wọ́n jí wọn gbé wọ́n sọ pé bóun ọba tètè kó òun ọgbẹ̀mí wọn náà ni ó lẹ́mìí èèyàn kọ̀ jọ wọn lójú òun kàn sáà ń bẹ̀ wọ́n náà ni toró mọ̀ pé ń bolo òun ó ti rí owó mílíọ̀nù mẹ́wàá mẹ́wàá lọ́nà méjì mílíọ̀nù lọ́nà ogún níbo lòun ó ti rí o ó gbogbo nǹkan táwọn wí ó ní ìnira lọ́bádé fún òun o ó lóun kàn sáà ń bẹ ìjọba àpilẹ̀ ni ìjọba àpilẹ̀ èkìtì pé wọ́n dákun wọ́n mọ̀ wà wòran o wọ́n mọ̀ wo àwọn níran ẹ bá wọn dìde ńlẹ̀ báwọn ó ṣe rí owó tí wọ́n fi gba ọmọ àwọn padà kódà àwọn ẹ̀tọ́ wà ní ìjọba ìbílẹ̀ èmùrè gangan náà àwọn náà ti dìde dóńkàkù wọ́n wá láti wá dárò náà ni àmọ́ àdúrà ọ̀ràn kìíní yìí o àfi kéèyàn orí owó láti lọ rèé gba àwọn tí wọ́n gbé sí ìgbèkùn yìí oníṣẹ́ wa rí iléèwé léyìí tí ọjọ́ iléèwé àwọn ọmọ àwọn yìí Apostolic Faith Church Primary School àti Secondary School tó wà ní Èmùrè Èkìtì yìí ó ní iléèwé tó gbajúmọ̀ ni wọ́n tọ́ra àwọn èèyàn mọ́mọ́ wọn wá láti ìpínlẹ̀ Kogi ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ Edo àti ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn ìpínlẹ̀ míì nítorí pé iléèwé ìdára ẹni tí í ṣe alága ìjọba àbílẹ̀ tẹ́lẹ̀ rí ní ìjọba àbílẹ̀ Èmùrè Olúbáyọ̀ Òkèyẹ ó ṣe àlàyé pé owó náà tí ìgbàjọ nísìn kò tí ì tó five hundred thousand naira four hundred and seventy thousand naira làwọn kò yọ orí kí là ń kọ sí gbẹ̀dú eléyìí nínú mílíọ̀nù mílíọ̀nù tó gbé mílíọ̀nù pọ̀ táwọn àtìláwí tí wọ́n sọ pé àwọn fẹ́ gbà ọlọ́run dákun ọ̀dọ́ bá wa lọ́wọ́ sọ̀rọ̀ nàìjíríà o. ajá balẹ̀. dadi yes dadi ẹ jọ̀wọ́ ẹ jọ̀ọ́ mo need help yín ni sà mo wà stranded Ìlọrin ni mo ń lọ sà mo wá sọ́dọ̀ ń kù mí nìbàdàn ni but unfortunately mi ò bá wọn mo lè fẹ́ padà sí Ìlọrin báyìí báyìí anything tẹ bá lè fi assist mi. Ìlọrin ló ń lọ àbí. bẹ́ẹ̀ ni sà. jẹ́ntùmá wọlé màá gbé ẹ dé Ìlọrin Ìlọrin gan-an ni mò ń lọ wọlé no problem. ẹ uh, eh, dadi uh, eh, you see actually. actually what? ọ̀lẹ alápámọ́síṣẹ́ wojú mi dáadáa mo pàdé ẹ ní challenge láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni mo rí ẹ ní worod lánàá same story ó jẹ́ lọ wá orìpọ̀ apárìpọ̀ ẹsẹ̀ àwọn ẹgbẹ́ ẹ ló ń làkúta ní kwari ó wá pọn báàgì yàbí ẹ ń pọn ọmọ aláìní tìjú ó jẹ́ lọ yípadà. kú ọlẹgbẹ mọ́tò mi. ẹ ṣeun sir sorry sir. a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí bẹ́ẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọ̀kànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. ìwọ náà máa di ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹlẹ́ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ní one million naira péré. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọmba twelve arẹ́tẹ̀dù street ààrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórè dé àti kórè wá àmúre wá ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concepts developer that cares ọ̀rẹ́ wa ọkẹja nu búrẹ́dì ni. nkẹja sí ọbẹ̀ jáde ni. Ah, búrẹ́dì abẹ́jáde lọ ń jẹ abajọ <laughs> tó fi ń dán. ọ kàkọ́lé rẹ ni fortune bites for sunday bread inú. <laughs> wo bí ẹ ti pákéjì rẹ gan-an mm, ìmọ̀ gbélé ìlọlẹ́ ni o. ń gbé. <laughs> ìwọ náà jẹ́ ń tó dáa pẹ̀lú búrẹ́dì fortunate tá a ṣe lóríṣiríṣi bíi fortune bet special bread tá a ṣe pẹ̀lẹ́ sọ̀dọ́lọ́kùn òjọ̀ kan tó fi mọ́ fortunate jumbo fortunate cluster pabambari ẹni tí fortune bet bọ́ sàndé búrẹ́dì tó bẹ́ jáde bó ṣe ń jẹ́ ìkéyìí búrẹ́dì fortunate lọ́mọ jẹ́mu kí adùn mílíìkì ẹyin àti bọ́tà lọ́nà fún rẹ àyíká tó mọ́ tótó la ti ń pèsè búrẹ́dì fortunate jáde kò sí lérò ja búrómẹ́tì electric stainless oven ló ń bèèkì ẹ̀ tó ń bọ̀ sínú fortunate bread ló wà ní nine òpópónà tìjà ní adéjúmọ̀ lẹ́gbẹ̀ẹ́ niger river gbèsè road ìlọrin nípínlẹ̀ kwara àti lẹ́yìn olódó ìbàdàn wọ́n tún wà lóńdó road àkúrẹ́ àti ní dagbolu ìkírun road òṣogbo zero eight zero three three seven eight one two two six fortunate bread ní kó máa béèrè fún ní gbogbo ìgbà. ajítòní ajítòní ah láti ìjẹ ẹ̀rín tí mo ti ń pe ọmọ yìí kó wá bá mi ka lẹ́tà tọmọ mi fi ránṣẹ́ sí mi àìlẹ́kọ̀ọ́ lè kàí mọ̀ fi nǹkan ṣe mí o. ẹ ọ bà ní kò tí ì bàjẹ́ torí irú yín yìí ìníjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ aláṣẹ gómìnà wa ẹnjìnìà olúwaṣeyà abiodun makinde ṣẹpakuru mẹ́kọ̀ọ́ màkọ́ màákà lọ́nà rọrùn kalẹ̀ fún gbogbo èèyàn tí ò lè fìdí ìgò o ọ̀fẹ́ sì ni kódà ó tún gbàwé ọ̀fẹ́ tó máa kà kọ́ mẹ́fà sí méje ìrọ̀lẹ́ ńlásìkò ẹ̀kọ́ o ẹ yọjú sí wọn ní Ọ̀yọ́ State Agency for Adult and Non-Formal Education ní yàrá tó dojú kọ ọ́fíìsì aya gómìnà Agodi one oh two Ìbàdàn fẹ́kúnrẹ́rẹ́ àlàyé zero zero thirty eight zero eight seventy three ninety eight tàbí zero zero thirty three fifty three fifty four twenty eight pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀kọ́ àgbà ti dìrọ̀rùn olúwa ni lórí nìyẹn àti ẹ̀kún rẹ̀ ìsọjí alágbára méje alágbára tọ́lọ́run wòlíì abọ́sẹ̀dé ayẹnigéjì fẹ́dà mìíràn àyọ̀bí kò máa bọ̀. jésù kristi oníṣẹ́ ìyanu ó tún fẹ́ rọ̀jò ìyanu lọ́lọ́kan òjọ̀kan sáyé gbogbo onípojìpọ̀ ẹ̀dá tá bá lè jọ gbàdúrà níbi àkànṣe ìsọjí ọlọ́jọ́ méje tó máa ń wáyé lọ́dọọdún ní beulah joy cherubim and seraphim gospel church àgbàlá ìyanu tó wà ládojúkọ christ high school ilé ọlọ́pàá bus stop ọlọ́sàn road odò ọ̀nà eléwé ìbàdàn pẹ̀lú àkòrí ẹ̀ tí olúwa nílẹ̀ àti ẹ̀ ẹ̀kọ́ rẹ̀ psalm twenty four verse one bẹ̀rẹ̀ láti monday five sí sunday eleventh february ọdún twenty twenty four yìí láago márùn-ún ìrọ̀lẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan lábẹ́ ìfàmì òróró yìí àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè àti àwọn olórin ẹ̀mí tí ọlọ́run tún máa lò prophet lukman Oyetuji. àkàndá ọlọ́run prophet akínkúnmi adébáyọ̀ evangelist ojo peter prophet remi ọmọni prophet dr daniel àmọ́wọ́ ọládìméjì jp apostle timothy ọládèjì msmii pastor daji bukola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ samuel ọlámídé oyèlàjà máa kọrin àti praise ẹ̀rí onísọjí di méjì àròjà peter ọba mímọ́ ara praise àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ superior mother in israel prophetess or abọ́sẹ̀dé ayẹni jp ló máa gba gbogbo èèyàn lálejò telephone zero eight zero six two six five seven five zero six bí olúwa ti ṣe ní ilẹ̀ àti ẹ̀kọ́ ẹ̀ a máa rí ìfọwọ́kẹ́ mi mímọ́ testimony wádìí máa pọ̀ lórúkọ jésù. ajá balẹ̀. ẹyin kó tó di ofe ìròyìn tí ọ̀fẹ́ kàn mo ń wo àwòrán kan hmm. níbi tí kan ti ń sọ̀rọ̀ níwájú ilé ẹjọ́ ó ní ọkọ òun tóun fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwọn ó tó kọra hmm. ó ní ìgbàkúgbà tí Manchester United tó bá ti fìdí rẹmi nínú bọ́ọ̀lù ọkọ yóò lu sórí sóònù kí ló dé sóònù lòun agbábọ́ọ̀lù tí ah, ah. ni ah, ẹ̀fẹ́ ìwà dá lóhùn pé à ó mọ́ dúpẹ́ tí èsè pé ni ó mú goli fún wọn wọn yóò ti lù ọ pa. torí àmọ́ wọn lè bọ́yá mọ̀ mọ́ jò fún dada lọ́wọ́ ni. ọlọ́wọ́ ta ló wá ẹ dákun ẹ wà mí sùúrù sí o. ẹ mọ̀ bọ̀ ní ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn The Punch tó jáde fún tàárọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa ní àyín gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé lánàá òde yìí náà ni ó ti buwọ́ lù ú láti di òfin àṣẹ àkọ́kọ́ tí wọ́n pa ní ọdún 2024 tí ó dòfin nù lórí bí wọ́n ti ṣe máa gbé àti máa ṣe ìtọ́jú ṣe lọ́jọ́ àwọn ohun tí ó lè fa ìjàmbá nípínlẹ̀ ọ̀yọ́ ní abala abìkan nínú àṣẹ ọ̀hún ni gómìnà ṣèyí mákindé ló ti pàṣẹ fún gbogbo àwọn èèyàn àti iléeṣẹ́ tí wọ́n bá ní àwọn nǹkan tó lè fa ìbúgbàmù àbí tó lè ṣe ìjàmbá fáwọn èèyàn lọ́wọ́ láàrin wákàtí méjìléláàádọ́rin òun ni kí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa kéde rẹ̀ yányányányán pé ń bẹ lọ́dọ̀ àwọn o àwọn ní lọ́wọ́ o kí wọ́n lè bá tètè mójútó ìṣe lọ́jọ́ àwọn ohun ìbúgbàmù ọ̀hún wọn ní òfin tuntun ọ̀hún náà ló wáyé lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí oṣù kínní ọdún twenty twenty four tó sì gbẹ̀mí èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn èèyàn mẹ́tàdínlọ́gọ́rin tí wọ́n sì fara ṣèṣe pẹ̀lú bí ilé méjìdínlọ́gọ́ta náà tún ṣe bàjẹ́ ráúráú ní agbègbè àdèyí ní Old Bodija nílùú Ìbàdàn wọ́n ní lásìkò tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ní òun ti gbé àtòkalẹ̀ o láti tanná wá fìdí kókó ìṣẹ̀lẹ̀ ilé tí ó gbomi lójú ẹni ọ̀hún tó ṣẹlẹ̀ òun ni Mákindé náà sọ di mímọ̀ wípé ìwádìí ó ti bẹ̀rẹ̀ o láti máa tọpasẹ̀ ibi tí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù ọ̀hún gangan tó ti gbé wáyé kí wọ́n fi mọ àwọn tó bá ní àti àwọn èèyàn tí wọ́n ń kó pamọ́ lọ́nà tí ò bófin mu sáwọn agbègbè ibi tí àwọn èèyàn ń gbé léyìí tẹ́sí ní àwọn kan tí wọ́n akùsà lọ́nà tí ò bófin mu ó ní wọ́n ní àwọn ohun ìbúgbàmù ọ̀hún wọ́n ní lẹ́yìn gbèdéke tí àwọn wá fún àwọn èèyàn tí wọ́n bá ní àwọn ohun ìbúgbàmù yìí lọ́wọ́ àwọn pátápátá tí wọ́n kọ̀ tí wọn ò kéde rẹ̀ pé ń bẹ lọ́dọ̀ àwọn káwọn ó sì tètè mójútó báwọn ṣe mọ ṣe wọ́n lọ́jọ́ tí òfin ní tún máa fa ìjàmbá míì wọ́n ní irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa fi mú wọn kàtà òfin nísàn o níbàámu pẹ̀lú òfin tó ní ṣe pẹ̀lú ọ̀daràn eléyìí tí ní ọdún two thousand ní ìpínlẹ̀ ọ̀yọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ òní gómìnà mákindé lásìkò tí wọ́n ń buwọ́lù òfin tuntun ọ̀hún ní ọ́fíìsì Makinde ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé in tó fà á òun náà ni ìṣẹ̀lẹ̀ búgbàmù tó wáyé o lọ́jọ́ kẹrìndínlógún oṣù kínní ọdún 2024 ní agbègbè Bódìjà nílùú Ìbàdàn ọ̀hún wọn ní gẹ́gẹ́ bí ó ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ ó ní òfin òun náà ni ó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe máa gbé àwọn ohun ìgbégbàmù ọ̀hún tí wọ́n sì ṣe máa tọ́jú rẹ̀ ṣe wọ́n lọ́jọ́ tí ò ní fa ìjàmbá kankan mọ́ ó ní òun ní àfojúsùn rere wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún kò ní wáyé mọ́ o lẹ́yìn tí òfin yìí tó ti ṣe bẹ́ẹ̀ tó fi ìdí múlẹ̀ wọn ní nídìí èyí nǹkan gbogbo àwọn tí ọ̀rọ̀ wá pè pátápátá tí wọ́n ní àwọn ohun ìbúgbàmọ̀ ọ̀hún lọ́wọ́ àbáwọn nǹkan tó lè ṣe ìlú ní ìjàmbá kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kéde rẹ̀ láàrin wákàtí méjìléláàádọ́rin kí wọ́n bu ìjọba gbọ́ káwọn ó tètè mọ bí àwọn òṣìṣẹ́ àwọn kìíní ọ̀hún lọ́jọ́ tí ò tó fi ní fa ìpalára àbí ìjàmbá míì nílùú Ìbàdàn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ ìròyìn míì tó ní eléyìí o <clears throat> tó ní í ṣe pẹ̀lú àwọn ajínigbé àwọn ajínigbé tí wọ́n jí àwọn ọmọ ìyá méjì ní Àbújá wọ́n ti ń hmm. béèrè mílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní àwọn tó jí ọmọ ìyá méjì gbé nílùú Àbújá wọ́n ní tí wọn bá gba thirty million naira àwọn ò ní tú wọn sílẹ̀ o àwọn ọmọbìnrin ọ̀hún náà ni wọ́n jẹ́ ọmọ agbègbè Kuta ní ìjọba ìbílẹ̀ Buhari ní olú ilẹ̀ wa tó ní Àbújá wọ́n ní àwọn tó jí wọn gbé ní nǹkan bíi ó díẹ̀ tí wọ́n ó jẹ àwọn iléègbé ni wọ́n ti kọ́kọ́ pa màmá kan tó jẹ́ abiyamọ àti màmá rẹ̀ ìyá àgbà tí wọ́n pe orúkọ ní Maria Agbo pẹ̀lú àwọn èèyàn méjì kan pẹ̀lú wọn wọ́n ní àwọn agbébọn yìí ìlókùò ní ibẹ̀ tó jẹ́ pé ọmọ kan tó jẹ́ pé ọmọ òòjọ́ ni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí wọ́n gbé lẹ̀ wọn ò fi ọwọ́ rìn ín gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn ti The Nation láàárọ̀ tòní yìí ní nǹkan bí ọwọ́ aago mọ́kànlá kọjá díẹ̀ lọ́jọ́ ìsinmi iná ni wọ́n ya bo agbègbè ọ̀hún wọ́n ní a sọ pé ìbọn ni wọ́n ń yìn o <clears throat> tó sì jẹ́ pé wọ́n fi nǹkan bojú tí wọ́n gbé àwọn ọmọ ọlọ́mọ yìí bíi ọmọ ọdún mẹ́rìnlá àti ọmọ ọdún mẹ́rìndínlógún gba inú aginjù lọ àti àwọn òkè kọ̀ọ̀kan tí ń bẹ níbẹ̀ wọ́n ṣe lálàyé pé àwọn tọ́jà agbófinró wọ́n ti bẹ̀ sí ní tú gbogbo aginjù bẹ̀ báyìí pé bóyá wọ́n lè ka wọn mọ́ ibi ibùba wọn tí wọ́n gọ̀ sí. iléeṣẹ́ ológun náà tún ṣe iṣẹ́ takuntakun ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n sọ pé ọwọ́ kẹfà iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí náà ni wọ́n ti lọ rèé kan ibùdó kan tí wọ́n ti ń ṣe ìfọpo lórílẹ̀-èdè nàìjíríà láì bófin mu àwọn kan ọmọ ológun yìí náà ni wọ́n lọ sí ibẹ̀ ní agbègbè Imo River ní gẹ́gẹ́ bí ẹ ṣe kọ sínú ìwé ìròyìn ní àárọ̀ yìí wọ́n ní àwọn èèyàn wọ̀nyí ni wọ́n ká mọ́ ibi ibùba wọn tí wọ́n ti ń fọ epo ní ìpínlẹ̀ Rivers kódà ẹni tí í ṣe olórí àwọn ikọ̀ ọ̀hún ní ọ̀wọ́ kẹfà méjọ jẹ́ra Jamal Abdulsalam àti àwọn tó kù wọ́n ní lánàá ni wọ́n mọ̀ọ́mọ̀ lọ sí ibẹ̀ níbi tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ti rí wọn tí wọ́n gbé ọkọ̀ ojú omi ayárabíàṣá tí wọ́n fi ń ṣe iṣẹ́ níbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe débẹ̀ wọ́n ní àwọn ibùdó bíi mẹ́ẹ̀ẹ́dógún níbẹ̀ iná ni wọ́n ka wọ́n mọ́ tó yẹ pé wọ́n ní àwọn nǹkan tí wọ́n fi ń ṣe rọ̀fọ̀rọ̀fọ̀ epo yìí tí wọn ò tí ì wọ́n ní àti ibi tí wọ́n kó dà sí tó jẹ́ pé àwọn nǹkan èyí tí wọ́n ti kó dà sílẹ̀ ńbẹ̀ yóò tó bí tẹ́ẹ̀gì tí wọ́n fi rọ epo yìí tí wọ́n kó dà sílẹ̀ ńbẹ̀ wọ́n ní kọ̀fẹ́ ló ń kà ọ́ kódà wọ́n ní wọ́n kan ọkọ̀ ojú omi tí wọ́n fi gi ṣe léyìí tí ń lọ sí kútọ́nu tí ń padà tí ń lọ kútọ́nu tí ń padà yìí ní ojú ibẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ epo tí wọ́n ti wá fọ̀ sílẹ̀ tí wọ́n fẹ́ gbé dìde iná ni wọ́n gbé ẹsẹ̀ lé tó lítà bíi mílíọ̀nù márùn-ún five million litres ti crude oil. Hmm. Hmm lórí ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ ní orílẹ̀-èdè wa nàìjíríà tẹ́gbẹ́ àwọn òṣìṣẹ́ ṣe ń béèrè fún àlékún lórí owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ ọ̀hún wọ́n ní àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà NLC àti ẹgbẹ́ àwọn olùdókòwò TUC nílẹ̀ yìí òun ni ó ti bẹ̀rẹ̀ sí ní da ìròyìn kanu tiketike wípé àwọn ń béèrè owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà irinwó náírà four hundred thousand naira gẹ́gẹ́ bíi minimum wage fún àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí wọ́n ní àyesọ ọ̀rọ̀ lásán òní ọ̀rọ̀ wọn o àwọn ò tí ì kéde irúfẹ́ owó bẹ́ẹ̀ fún ìjọba àpapọ̀ pé n táwọn ń fẹ́ táwọn sì ń béèrè lọ́wọ́ rẹ̀ láti sànà wọ́n ní àwọn lè béèrè owó tí ò tó bẹ́ẹ̀ àwọn sì tún lè béèrè tó tún ju ẹgbẹ̀rún lọ́nà irinwó náírà lọ lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí owó oṣù ṣẹ́ tó kéré jùlọ wọ́n ní èyún yóò mọ dúró lórí bí nǹkan bá ti ṣe rí lágbọ́nrin bí àwọn èèyàn ti ṣe ń rí nǹkan rà sí àti bí owó ọjà bó bá ṣe gbé owó lórí gegege sí ni o ẹni ẹnìkan tóun jẹ́ olórí àwọn òṣìṣẹ́ tí wọn ò dákọ rẹ̀ náà ló ṣàlàyé ọ̀rọ̀ ìyún ni pé àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní wọn ò tí ì béèrè owó tó tó ẹgbẹ̀rún lọ́nà irinwó náírà gẹ́gẹ́ bí owó oṣù òṣèlè tó kéré jùlọ tó sì sọ di mímọ̀ wípé àhesọ ọ̀rọ̀ lásán ni ó ní ṣùgbọ́n tá a bá ní pé káwọ́ kọ́ ó ní àpò rẹsì kan lásìkò tá a wà yìí owó oṣù tó kéré jùlọ tán ni wọ́n fún àwọn òṣìṣẹ́ lásìkò tá a wà yìí gan kò ká nǹkan kan kò ra nǹkan kan o fún àwọn tí ń jẹ́ òṣìṣẹ́ ó ní báwọn bá wá béèrè ẹgbẹ̀rún lọ́nà irinwó náírà ti ṣe four hundred thousand naira gẹ́gẹ́ bí owó oṣù ṣẹ́ tó kéré jùlọ ẹ̀rẹ́kùn sọ wá pọ̀ jù ni wọ́n ní ṣùgbọ́n náà síbẹ̀síbẹ̀ àwọn ò tiẹ̀ tí ì béèrè àwọn ò tí ì sọ fúnjọba àpapọ̀ ìyẹn táwọn sì ń ronú lé lórí ó ní ẹgbẹ̀rún lọ́nà igba náírà two hundred thousand naira wọ́n ní ṣùgbọ́n ní n tà ń wò lásìkò tá a tún wà lórílẹ̀‐èdè nàìjíríà tó wo dọ́là tí sà ń gbé owó náírà janlẹ̀ tó wọ ọjà sì ń gbówó lórí gègègè ó ní ẹ̀dẹ́kùn kí ga ẹlẹgbẹ̀rún lọ́nà igba náírà gan tún fẹ́ ká nínú gbogbo bùkátà àwọn òṣìṣẹ́ tí ń bẹ ńlẹ̀ yìí ó ní bẹ́ẹ̀ yẹn bá mú ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà tẹ̀yàn mú dé ọjà ọ̀nẹ́kẹ́ni láìlọ́n báàgì lásán bẹ́ẹ̀ ní èrà nǹkan wálé ó ní kí wàá làwa fẹ́ mọ̀ bára wa fà ó ní díẹ̀ yìí o àwọn lè béèrè owó tí ò tó ẹgbẹ̀rún lọ́nà irinwó náírà gẹ́gẹ́ bí owó oṣù ṣẹ́ tó kéré jùlọ àwọn sì tún lè béèrè eléyìí tí ó ju ẹgbẹ̀rún lọ́nà irinwó náírà lọ gẹ́gẹ́ bí owó oṣù ṣẹ́ èyí tó tún kéré jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà ṣùgbọ́n ṣá o àwọn ò tí ì mẹ́nulé ní pàtó wípé ẹgbẹ̀rún lọ́nà irinwó náírà òun ni àwọn ò mọ̀ gbà gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jùlọ lọ́wọ́ ọlọ́run ayọ̀. fún ìṣiṣẹ́ àmì àti àánú lórí ìjọ csc ìjẹ̀bú gbódé cc gba monthly program yẹn àkọ́kọ́ ní twenty twenty four ọjọ́ saturday third dadi yes dadi ẹ jọ̀wọ́ ẹ jọ̀ọ́ mo need help yín ni sà mo wà stranded Ìlọrin ni mò ń lọ sà mo wá sọ́dọ̀ ń kù mí nìbàdàn ni but unfortunately mi ò bá wọn mo lè fẹ́ padà sí Ìlọrin báyìí báyìí anything tẹ bá lè fi assist mi. Ìlọrin ló ń lọ àbí. bẹ́ẹ̀ ni sà. jẹ́ntùmá wọlé màá gbé ẹ dé Ìlọrin Ìlọrin gan-an ni mò ń lọ wọlé no problem. ẹ uh, dadi you see actually. actually what? ọ̀lẹ alápámọ́ ṣiṣẹ́ wojú mi dáadáa mo pàdé ẹ ní challenge láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni mo rí ẹ ní worod lánàá same story ó jẹ́ lọ́ọ́ wáṣẹ́ṣe orìpọ̀ apárìpọ̀ ẹsẹ̀ àwọn ẹgbẹ́ ẹ ló ń làkúta ní kwari ó wá pọn báàgì yàbí ẹ ń pọn ọmọ aláìní tìjú ó jẹ́ lọ́ọ́ yípadà kú ọlẹ́gbẹ́ mọ́tò mi. ẹ ṣeun sir sorry sir. àjà balẹ̀. ìròyìn kan sì tún kù díẹ̀ ńbẹ̀ àmọ́mọ́ fẹ́ mẹ́nu ba ìròyìn ìrọ̀lẹ́ ayé kẹ́ ẹ lè gbádùn rẹ̀ tó bá di ní ọ̀sán ó pọ̀ ńbẹ̀ o mm. àmọ́ eléyìí ẹ̀ gbọ́dọ̀ mọ́ gbọ́ ni o wọ́n ti sọ báyìí wípé kòkòrò tí ń jẹ̀fọ́ inú ẹ̀fọ́ ibẹ̀ náà ló wà o àjọ EFCC ti ń taná wádìí oníwà àbàjẹ́ lórí owó àti ọrọ̀ ajé wọ́n ní wọ́n ti ṣe òfítótó dé ọ̀dọ̀ àwọn àjọ ẹlẹ́sìn kan lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ń dáàbò bo àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń fi ẹ̀yìn pọ̀ wọ́n. alága fún àjọ EFCC Ọláolú Kóyèdé ní àná ó ti tú àṣírí o pé àjọ àwọn àtún ti ṣèwádìí kan ikọ̀ ẹlẹ́sìn kan báyìí tó jẹ́ pé àwọn gan ni igi lẹ́yìn ọgbà fáwọn agbésùnmọ̀mí Olúkóyèdé ló sọ̀rọ̀ náà jáde l'Àbújá níbi ìpàdé ìtanijí kan lórí bí a ṣe lè lo àwọn ọ̀dọ́ ẹ̀sìn láti dojúkọ àwọn agbésùnmọ̀mí àti ìwà jẹgúrújẹrá lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní orílẹ̀ yìí náà ni wọ́n fẹ́ ṣe láti jẹ́ kí àyípadà òde bá àyípadà ọkàn kó dé bá àwọn ọ̀dọ́ àti àwọn míì lórí ìwà jìbìtì lílù tàbí kí a máa ṣe jìbìtì orí ayélujára àjọ EFCC yìí láti ẹnu ẹni tí í ṣe alága wọn ló sọ pé owó kan lè tí ó tó bílíọ̀nù méje náírà iná ni wọ́n tọpasẹ̀ rẹ̀ lọ sí ọ̀dọ̀ àjọ ẹlẹ́sìn kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ó ṣe ń wí wọ́n ní àjọ yìí iná ni ó ń dáàbò bo ẹnìkan tí wọ́n fura sí wípé ó fi ẹ̀yìn pọn owó òbítíbitì owó nàìjíríà kan tó fẹ́ gbé bo fògànà gẹ́gẹ́ bí olùkóèdè ṣe sọ onílọ́gán tí àjọ yìí tàṣírí tú sí àwọn lọ́wọ́ iná ni àwọn sọ fún àwọn àjọ ẹlẹ́sìn yìí pé ẹni báyìí báyìí báyìí báyìí wọ́n wà wọ́n ní kí làwọn ò rí lọ́jọ́ kejì ìwé ilé ẹjọ́ ni ẹ mú wa bá wọn pé rárá o wọn gbọ́dọ̀ gba EFCC láyè láti wá mú ẹni báyìí báyìí báyìí báyìí ẹni ọ̀wọ̀ ni ẹni tí èèrà ọ̀gbọ́dọ̀ rìn láwùjọ wa ni oníṣẹ́ pé nǹkan ti ṣèlú nígbà tó ń sọ pé sótún ayẹ ká bá àwọn ìjọ ẹlẹ́sìn nídìí pálapàla báyìí lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní àwọn èèyàn tá a mọ̀ ní èèyàn bú kọ́ á pé àwọn tó jẹ́ ẹ̀ka ẹlẹ́sìn náà ni wọ́n mọ̀ dáàbòbò oníwà àbàjẹ́ lórílẹ̀‐èdè wa báyìí olóko èdè ló wá sọ ọ̀hún wípé àìkú láìjìyà kẹfìrí ẹlẹ́sẹ̀ kan kò ní lọ láì jẹ ìyàṣẹ́ rẹ̀ àfowó táwọn ọba ti tanná wádìí rẹ̀ táwọn bá ti tanná wádìí o ẹnikẹ́ni tí bá ń bẹ ń bẹ bó ti wù kó ń tọ̀ ń kó tóbi tó wọn ni abẹ́ òfin yóò gé e líyan ọwọ́ ó ní bó ń ṣe dúró níwájú yín yìí ó ní bílíọ̀nù lọ́nà ọgbọ̀n kan àwọn ti tọpasẹ̀ rẹ̀ kí wọ́n ti gbé fò gánà sí òdì kejì nàìjíríà bákan náà seven billion naira táwọn tún rí gangan náà látọ̀dọ̀ àwọn àjọ ẹlẹ́sìn kan iná tó ni eléyìí náà tó ti bọ́ òde wọ́n ní ṣùgbọ́n ìwé ìpẹ̀jọ́ ti wá jẹ́ o aláǹwádìí oníwà bàjẹ́ ẹ̀ mú ìwé wá láti ilé ẹjọ́ pé ká mọ̀ ṣèwádìí ẹgbẹ́ ìwo ni ká wá ṣe o ẹ̀yin ọmọ nàìjíríà. Hmm. nínú àwọn ọ̀rọ̀ kan tí mo bu omi omi ìfọ̀kànbalẹ̀ panilẹ́rìn kan sí ìyàn lọ́kàn soft court lójú ìwé ìròyìn Vanguard wọ́n kọ ọ́ bẹ̀ pé tíwọ́ bá rò pé ọjọ́ rẹ̀ ò dáa tó tó wò wípé ah, inú rẹ̀ màmá bàjẹ́ lónìí o wọ́n ní o rántí ẹnìkan tó jẹ́ pé owó ara rẹ̀ owó oògùn rẹ̀ ilé ṣí ṣọ́ọ̀bù fún àfẹ́sọ́nà rẹ̀ obìnrin o hmm. tó sì jẹ́ pé oníbàárà obìnrin òun ló padà fẹ́ ẹ tè ṣe aya mo hmm. bá rò pé nǹkan mú wọ rántí ẹni tó fowó tiẹ̀ sí ṣọ́ọ̀bù fóbìn tó fẹ́ mm-hmm. fẹ́ lé ṣùgbọ́n tó yẹ pé oníbàárà obìnrin <laughs> ló padà fẹ́ <laughs> obìnrin o mọ̀ bọ̀ lójú ìwé kẹjọ jàgbà ni <laughs> kò mọ́ lò gbà á lọ́wọ́ ẹ̀ ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ kan wípé lórí bí wọ́n ti ṣe ń kun àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀dà ìkùnkùnkùn wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí wọ́n ti fẹ́ràn ìwà ìbàjẹ́ àti àjẹbánu ju nǹkan ẹyọ kan tí a mọ̀ ṣe nù ààrẹ Bọ́lá Tinubu ní áá ẹ sì máa bẹ̀rù ọlọ́run fear God o òun ni ààrẹ bọ́lá ahmed tinubu ní ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ eléyìí tí ó ti ṣàlàyé níbi ìpàdé kan tí ó pè kalẹ̀ pẹ̀lú àjọ efcc láti mójútó ọ̀rọ̀ ìgbésùmọ̀mí ní orílẹ̀ wa nàìjíríà àti ìwà ìbàjẹ́ tòun ti àjẹbánu ààrẹ bọ́lá tinubu ẹni tí igbákejì ààrẹ ilẹ̀ yìí kashim shettima tó ṣe ojú fún níbi ètò ọ̀hún ló ti gbé òṣùbàràbàǹdẹ̀ fún àjọ efcc lórí bí wọ́n ti ṣe ń sa gbogbo ipá wọn láti mú àdínkù dé bá ìwà ìbàjẹ́ àti àjẹbánu lórílẹ̀ nàìj nàìjíríà wọ́n ní ṣùgbọ́n síbẹ̀ náà kọ pẹ̀lú bí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn tí ó jẹ́ ọ̀dọ́ bí wọ́n ṣe ń ṣojú orílẹ̀-èdè nàìjíríà káàkiri àgbáyé tán ṣojú orílẹ̀-èdè yìí káàkiri àgbáyé láwọn ẹ̀ka jẹ̀ka níbi tó ti gbé dáa níbi téèyàn ti lo kọre wọ́n ní kí ló dé tí wọn ò mọ polongo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láwọn ẹ̀ka ọ̀hún tó wáá jẹ́ wípé ẹ̀ka ìwà àbàjẹ́ àti àjẹbánu nìkan òun sáà láti mọ gbórúkọ àwọn orílẹ̀-èdè nàìjíríà tàntàntàn wọ́n ní ààrẹ bọ́lá tinubu òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé bí ìgbà tí èèyàn mọ̀ọ́mọ̀ tí kàn fi fi dúdú máa fi bo funfun mọ́lẹ̀ ó ní ọ̀rọ̀ ń ló jọ lójú tòun o a nídìí èyí bẹ́ẹ̀ bá ní ká wo ẹ̀ka ìfimúfínlẹ̀ ìṣe ìwádìí tó múyandoko aláwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọ̀gá ni wọ́n ẹ bá wọn bẹ̀ káàkiri àgbáyé ni wọn bá ní bí kéèyàn wo ètò ìlera agbọ́nrin ètò ìlera àwọn òṣìṣẹ́ tó pọ̀jù tẹ́ ń ṣiṣẹ́ ńbẹ̀ wọn lọ́gàá làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ibẹ̀ ńlẹ́ẹ̀tún ti bá wọn kí ló wáá dé tó wáá jẹ́ wípé agbọ́nrin ẹ wọ́n ń kówó jẹ o wọ́n ń ṣe ìwà pàǹlẹ̀ o wọ́n àwa máa dárúkọ àwọn orílẹ̀-èdè nàìjíríà sí rárá o àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n ṣe wọn wọ́n ń kó ipa ribiribi láwọn ẹ̀ka rere káàkiri àgbáyé ni tí àwọn náà sì ń kó ipa tiwọn náà láti rí dájú pé gbogbo àwọn ẹ̀ka jẹ̀ka táwọn bá ti bá ara wọn ó ní àwọn náà ń ta bíọ́bíọ́ tí ó sì ń ṣe dáadáa táwọn tó sì kú lágbàáyé náà tí wọ́n mọ̀ wọ́n ní orin káwá máa fi ọ̀dà à ń kówó jẹ à ń hùwà jìbìtì nìkan kí wọ́n fi nu àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lára ó tó gẹ́ o ni ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà òun ló ń sọ fáwọn èèyàn káàkiri àgbáyé. ìròyìn míì ohun tànù ni eléyìí o láti ìpínlẹ̀ Rivers àjẹ́ wípé awuyewuye nídìí òṣèlú ti mẹ́mẹ́ kò tí ì jẹ́rọ̀dọ̀ lọ mumi tán o hmm. ilé ẹjọ́ ti pàṣẹ báyìí pé kí wọ́n lọ rèé gbé ẹni tí í ṣe olórí àwọn òṣìṣẹ́ fún Fubara báyìí àtàwọn márùn míì pé tìpátìkúkù jáńtó kí wọ́n gbé wọn wá sí ilé ẹjọ́ ilé ẹjọ́ gíga tó wà ní Àbújá lánàá ni ó sọ pé ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ lọ chief of staff wa ní janto èyàn chief of staff ti gómìnà ìpínlẹ̀ Rivers Fubara arákùnrin Edison Ehie lórí lílọ́wọ́ nínú bí wọ́n ṣe dáná sun ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers hmm. Ehie lẹ́ni tó jẹ́ pé òun gan ó ti kọ́kọ́ jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n sọ pé òun lórí ilé ìgbìmọ̀ asòfin ìtẹ́lẹ̀ rí wọ́n ní iná sọ pé kí wọ́n lọ rí gbé pẹ̀lú àwọn èèyàn márùn-ún torí pé wọ́n ṣèwádìí kàn wọ́n pé ọwọ́ wọn ò mọ́ o látàrí ìwà àwọn ọ̀wọ́ ọ̀daràn kan ní ìpínlẹ̀ Rivers lára àwọn yòókù tí wọ́n ní kí wọ́n lọ rèé gbé òun náà ni Jinjiri Bala Happy Benedict Progress Joseph Adoke Oyagiri àti Chibuke Peter tí orúkọ tiẹ̀ náà ti jẹ́ Rambo wọ́n ní wọ́n sọ pé dídáná sun tí wọ́n dáná sun ilé asòfin ìpínlẹ̀ Rivers sí àfàìmọ̀ kí wọ́n mọ̀ lọ́wọ́ níbẹ̀ wọ́n ní ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ NNPCL òun náà ni ó ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Mele Kyari tó sì mú àrídájú wá fún àwọn tí wọ́n ń jẹ́ òṣìṣẹ́ awakọ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lórí ìṣòro tí ń kojú wọn lẹ́nu ètò ọrọ̀ ajé tiwọn náà lórí àtìmọ́rí epo bẹntiróòrà ní owó tí yóò tẹ́ àwọn náà lọ́rùn tí wọ́n fi lè mọ jèrè tó tọ́ tó yẹ lẹ́nu okòwò tiwọn ó ní kí wọ́n fọkànbalẹ̀ wípé báyìí kọ́ ni yóò mọ rí lọ o ó ní àsìkò tó lè dán yìí láìpẹ́ láì jìnnà ó ní òpin òun ni yóò dé bá a ó ní òun gbé òṣù bàràbàrà fún ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ awakọ̀ káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà nato fún ipa ribiribi eléyìí tí wọ́n ń kó lójúnà àti jẹ́ kí aró sì bọ̀ mọ́ dẹ àwọn èèyàn tí wọ́n jẹ́ oníbàárà àwọn tí wọ́n ń wọkọ̀ lọ́wọ́ kọ́bọ̀ àti bó ṣe jẹ́ wípé àwọn fàákájà kan ti máa ń wáyé lásìkò tí epo bẹntiró tí ó bá jẹ́ wípé ó kéré jọjọ ju nǹkan tí àwọn aráàlú tí wọ́n ń béèrè fún lọ wọn ni wọn ò sì jẹ́ kí gbogbo ẹ̀ kó dá wàhálà àbí làásìgbò kankan kó kòkò ṣìnṣìn ọdún kérésì àti ọdún tuntun èyí tó kọjá ní orílẹ̀-èdè wa nàìjíríà yìí wọ́n ní Mele Kyari òun náà ló ní à bóun bá wá fi ojú fo ipa ribiribi ti ẹgbẹ́ NATO tó kó nínú ọ̀rọ̀ ọ̀hún ó ní ajẹ́ wípé òun ò ṣe iṣẹ́ òun gẹ́gẹ́ bí iṣẹ́ ni ó ní ṣùgbọ́n àwọn mú àrídájú wà fún àwọn tọ́rọ̀ kàn o àti àwọn tó lẹ́nu ọ̀rọ̀ ńbẹ̀ pé kí wọ́n fọkàn balẹ̀ torí pé àwọn rí gbogbo ìkérora wọn o báyìí sì kọ́ ni yóò mọ̀ rí lọ láìpẹ́ láì jìnnà òun ni òpin yóò dé báyìí fún pinpin eléyìí tí ń kojú ètò ọrọ̀ ajé tiwọn náà lágbọ́nrin àárín ń ra epo bẹntiró àfi ń ṣe okòwò ẹni. kó tó di pé àṣẹ̀nù ń dédé síbí làárọ̀ yìí ẹ gbọ́ ìròyìn yìí torí pé bàbá ti ṣẹ̀nù ń dédé síbí hàn á láǹfààní láti kí wa lórí ètò yìí kẹ́ ẹ ti ẹ̀ kàn sí a fún ìròyìn tẹ́ ẹ kà tá a kà sí létí èwo ni ẹ fèsì lé lórí níbẹ̀ nínú wo bí a ṣe kà láàárọ̀ yìí àmọ́ arákùnrin kan tí wọ́n sọ pé olóni ilé èyí ní Grand Zero ní Bódìjà ń jóni níbi tí nǹkan ti bú gbàmù hmm. Alhaji Sewani Yusuf ọmọ orílẹ̀-èdè Mali ó ti sọ pé òun kọ́ ló ní ilé yìí o kódà òun ọ̀ya ilé ìgbé débi pé òun tiẹ̀ wá kó àwọn nǹkan abúgbẹ̀mù sí inú ilé yìí ó ní ọmọ ṣe o ìṣẹ̀lẹ̀ bú ètò wáyé níjó ní ó ní òun kẹ́dùn pẹ̀lú gbogbo àwọn èèyàn tí kìíní ìpalára àti àwọn èèyàn tí mọ̀lẹ́bí wọn tó bá rìn ó ní ọ̀rọ̀ tó ń re o àlàyé bíntín náà ni ó ní tó sì fi lé àwọn òròyìn lọ́wọ́ lánàá òde yìí pé lórí pé ìṣẹ̀lẹ̀ láabi ètò wáyé yìí olódùn ni jọjọ pẹ̀lú eléyìí sì ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn ọláràntí pé gómìnà wa Ṣèyí Mákindé ló ti sọ̀rọ̀ ní ọjọ́ ìṣẹ̀lẹ̀ yìí èyí tó ṣẹlẹ̀ ní agbègbè Ìdẹ̀jọ Oyèlẹ́sẹ̀ close ní Àdèyí Avenue Bódìjà Ìbàdàn lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kẹrìndínlógún oṣù kínní ọdún tá a wà yìí ni ló sọ pé àwọn kan tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Mali ti hàn fura sí pé wọ́n ń wakùsà lọ́nà tí kò tọ́ ò ní ajé ìsímọ́ lórí Yusuf lọ́wọ́ ni òun kẹ́dùn pẹ̀lú àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí bá o àtijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú gbogbo ọmọ bíi Ìbàdàn ó ní òun wà pé ah ọmọ ẹ̀kọ́ wọn mọ̀ sọ̀rọ̀ tó pé tẹ́ ẹ bá ń gbọ́ gbégbé ìgbé téèyàn ọ̀bá tètè gbé wọn mọ̀ gbégbé kúgbé jù sí ọ̀dẹ olúwa rẹ̀ o <laughs> èmi kọ́ mo nílé o èmi ò sì yálé gbé kódà gbogbo nǹkan tó búgbẹ́ mú bẹ́ẹ̀ èmi náà kọ́ ni mo ní hmm. ọ̀rọ̀ tí sèwáni Yusuf ọmọ orílẹ̀-èdè Mali tọ̀sọ̀ ibi náà láti ṣẹ́rí padà lórí ìròyìn àjá àbálẹ̀ kílẹ̀ rí sáwọn ròyìn ètà àkà ní àárọ̀ yìí ojú òpó tá lò tẹ́lẹ̀ iná ni zero eight zero three two three two ten fifty nine zero eight zero seven seven seven seven ten fifty nine tàbí zero eight tàbí plus two three four zero eight nine two two two ten fifty nine ọ̀ya Fẹ́mi Àlàbí ọ̀dọ́wọ̀ rẹ̀ àmúlélẹ́lẹ́ hello ta lẹ́nu àkọ́tí mẹ́mẹ́. ẹ kú ojúmọ́ o. hello. alhaji ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o. ẹ ṣeun ẹ káàbọ̀. ẹ ṣe ramat àdàkí ọ̀gá wa ọkọ̀ oríire òní o. owó ẹ ṣe o. gbádùn ọdún kan ní owó ìmọ̀ jáde ní o. àwọn ìṣẹ̀lẹ̀ fáwọn àìní àmọ́ lóore mm. àníyá sámúrà o nípa ọ̀rọ̀ tí bóyá mo fẹ́ rádé ojúmọ́ láàárọ̀ yìí. Mm. ọ̀rọ̀ tí àwọn ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kan gbé ìgbésẹ̀ ẹ tó ṣerú iṣẹ́ ìgbéláyé wà láàyè kan gbé o yẹ kó lọ bẹ́ẹ̀ o ní àwọn tó tún kù náà ẹ kú ètò àwọn ọmọ ìlú ọlú ẹ ṣe àdúpẹ́ o. ẹ kú ojúmọ́ o. ojú òpó tẹ́ ń náà ní zero eight zero thirty two thirty two ten fifty nine ìyókù náà sì tún wà tá a tàn sílẹ̀ fún yín. ẹ kú ojúmọ́. hello. hello ẹ kú ojúmọ́ o. ó wà mẹ́ hello ònu eléyìí ti wà mẹ́. hello ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ a kì wọn a dẹ̀ kí aya ọláríwájú. ẹ ṣeun ọmọdéjáde mm, àjàyè ni amúnikù ti bọ́là. kí efcc e chairman ọlá pé wọ́n kú iṣẹ́ àkànfẹ́ rọ̀ wọ́n pé bá ṣe ń tẹ̀síwájú yìí pé kó mọ bá iṣẹ́ wọn lọ àwọn ọmọ nàìjíríà á mọ̀ fi àdúrà ràn wọ́n lọ́wọ́ a ọ̀gá wa náà ọjà wọn kọ ọjọ́ mi tò ní kọjá tí wọ́n dálẹ̀ yóò ní túlágbọ́ ọlọ́run àwa ti gáràjì babandi goza orúkọ alága wa lálọ́ ayífẹ́lẹ́ àwa ti gáràjì kí wọn tó <laughs> wa kí wọn ẹ ṣe o àwọn tí bàbá jì ń gosa lọ. àwọn tí wàá jì já sẹ́rí padà mm. ká mọ̀ bọ̀ á sí inú ilé ìyókù tó di ní ọ̀la pẹ̀lú àkọ̀tún ajá àbálẹ̀ ìròyìn títí di ìgbà náà tá a tún máa kàlẹ̀ kọ́ abọ́ládé ọmọ sàlámì tí oníṣe tí ó bo kọba rẹ̀ jẹ́ mo kí yín ire o. situation room náà sì wọlé báwa bá ti dìde ramat kájọlá ọlárìnwájú ló kọ mi ẹmọ ìyáṣẹ. ajá ajá balẹ̀. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù kó jábọ́ ó fọ́nká ah, ló bá tán èso dáradára ti fọ́ kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin gbogbo ẹ̀yin ti fọ́nká àtẹ̀yìn àti so àjàrà. mo lò lólùṣọ́ gidi ni èso tọ́lọ́run gbìn yí o ṣe bọ́ọ̀mù ló fi wáṣọ torí kó má bàjá bọ́kọ́ la ṣe pa kó yí i ká. ajá balẹ̀ rèé o ó sì pọ́n o tún dán one oh five dot nine fm na fresh e dey fresh. káfó olówó ọjà kó dán mọ́rán ó dún òun and exhaustive news na fresh e dey fresh. ká ṣètò tó kúnjú owó ó dún spirit programs full of wisdom oh. na fresh dey dey fresh papa mama my brother my sister make una dey hear am oh. fresh fm na the ogbonge radio wey dey rain oh. no be only for naija kakiri àgbáyé pátá Tingo, america chicago paris manchester canada london united kingdom etc fresh fm dey make dem fresh o oh. ìwọ náà darapọ̀ báwọn jẹ sọ kókó ayé rẹ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ní láyé tó àtẹ̀yí tó kọ́ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o oh.